admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní Daru Salafiya School Ìbàdàn Nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà Monday to Thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní Saturday àti Sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan ọ̀sán aago aago mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíìs tọkùnrin tobìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes dẹ́rù sàlàfíà school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off àkànrán road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala àfi abu ibeji ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé olùyẹ ká máa lọ. إنه من يهده الله فلا مضل له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 فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أفقفهم الله سبحانه وتعالى ọba tí ó tún fi àánú rẹ̀ kó wa jọ lónìí pẹ̀lú yọ̀ǹda láti ọ̀dọ̀ rẹ̀ àti pẹ̀lú fífẹ́ bẹ́ẹ̀ rẹ̀ àti pé ó wù ú láti gba èrò dáadáa pẹ̀lú wa adúgbò fún àlọ́ lórí eléyìí mélòó mélòó àwọn àkójọpọ̀ tí àwọn èèyàn máa ń kójọ nírú àsìkò yìí ẹ̀ tí ó kójọ sílé ọtí ẹ̀ tí ó kójọ sí àwọn báà ẹ̀ tí ó kójọ síbi kúrọ́ọ̀bù bú ẹ̀ tí kójọ sórí òkè tí ó kójọ sórí ìsàlẹ̀ àwọn tí ó kójọ sí àwọn ààyè burúkú. burúkú àwọn ààyè olórin àwọn ààyè ẹ̀ṣẹ̀ àwọn ààyè ìṣẹbọ pẹ̀lú Allah subhanahu ta'ala ọba tó wá ṣe rọrùn fún èmi àtẹ̀yin láti fi ká máa kójọ síbi ìtẹ́tísí ọ̀rọ̀ ta'ala àti ọ̀rọ̀ anabi rẹ̀ anábì wa sallallahu alayhi wa sallam kálọ̀ kójọ kó kí irú ìjókòó dáadáa báyìí ó pọ̀ níbi ìṣe ayé nìkọ̀ọ̀kan wa àlékún àti ó wa. àfáàwọ̀ àgbà anabi wa muhammed sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí àti gbogbo àwọn sàhábà tí wọ́n dúró ti anabi àti gbogbo àwa náà tá a jẹ́ mùsùlùmí pátá kálọ̀kójọ ó dà wá pọ̀ mọ́ ìkẹ́ rẹ̀ láyé bíbá ẹ̀ àti lálùkè ara à ń kí gbogbo àwọn tá a níjókòó lọ́kùnrin lóbìnrin àti gbogbo àwọn tó ń gbọ́ wa àtàwọn tó tún máa gbọ́ wa pẹ̀lú kíkẹ́ islam. السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú tíra tí mò ń ṣe àlàyé lọ ṣẹ́rí o tíra Umdatul Ahkam tí mò ń bá lọ a ti dé alḥadithu tasi'u wal 'ishrun hadith number twenty nine. òun náà la fẹ́ إن شاء الله تعالى حديث hadith عن أنس بن مالك رضي الله عنه وارضاه قال جاء أعربي فبال في طائفة المسجد فزجره الناس فنهاهم النبي صلى الله عليه وآله وسلم فلما قضى بوله أمر النبي صلى الله عليه وآله وسلم بذنوب مما فأهريق عليه ثم حديث عن أنس بن مالك رضي الله عنه لا تودو أنس تودو ما مالك قال أقبان يونسي أنس àti bàbá àtọmọ kọ́ọ̀lá aná ti sọ wípé jáà àròbí yun ara oko kan wá ara oko àròbí yun yàní àwọn tó ń gbé oko tí wọn kì í gbé alimodon awil medina wọn kì í gbé nílùú táwọn pè ní fíléèjì oko òun ni wọ́n ń gbé òun náà ń pè ní àrọ̀bíyù jọ́mù rẹ̀ ní al-Arab al-Arab àwọn tó bá ń gbóko anasi wa sọ fún abíbá yìí pé jẹ́ àrọ̀bíyù ẹnìkan tó ń gbóko ó wá agbé ayé ànábì ni o bàtọ́ wá wá fàbáàlà fi ta'ifati al-masjid ara oko yìí ó wá lọ tọ̀ sínú kọ́nà kan nínú kọ́nà mẹ́rin tó wà ní mọ́sálásí kọ́nà kan ní ìkan ní ìkan ní ìkan yìí ó lọ tọ̀ síbẹ̀ nínú bo nínú mọ́sálásí ní mọ́sálásí gẹ́gẹ́ sẹ́rí ara oko nílò tọ́ ó lè yọ ohun táwọn wí yìí ó lè tọ̀ ó lè tọ̀ sínú mọ́sù àwọn sàbí wà ń bẹ̀ ànábì náà wà ní mọ́sálásí jọ yẹn. pàṣẹjáró wù náà ni àwọn sàbí bá lè ma náà bá pariwo lé lórí ah ó sì lè mọ̀ tọ̀ sí báyìí lórí bẹ́ẹ̀ bá wà náà sì lè ṣe fún kaba tába lè magan tába pariwo lé lórí ha nínú mọ́sálásí tó rí náà ni kíníkan kíníkan ni àwọn ti bẹ́ẹ̀ fún ta ni wọ́n ti bẹ́ẹ̀ fún ara òkú ẹ ṣeun. fanahahumu nabiyyu sallallahu alayhi wa alihi wa sallam lànàbí bá kọ̀ fún wọn ó kọ̀ fáwọn sàhábà àwọn sàbí ànàbí ilẹ̀ ń pariwo lé lórí fún ilẹ̀ ń lemọ fún ẹ wọ́n pariwo lé lórí fún ọ̀pá òrì lórí falamma qada báwìlà gbàtí ara oko yìí ló wá tọ̀ tán tẹ̀fọ́ àwọn àwọn ànábì ti kọ̀ ó ti kọ̀ fún àwọn sàhábà pé ká má ṣe kíni ká má ká fi ilẹ̀ ó ti kọ̀ fún ẹ fi ẹ má lè ma ẹ má pa òrì lórí ẹ jẹ́ ó yanjú ara ìtàn falamma qada báwìlà ìgbà tí ara oko ìwà tọ̀ tán fa amara nabiyyu sallallahu alayhi wa alihi wa sallam bidanubin minna àǹbí wa sọ fáwọn sàbí pé kán lọ bu kán lọ bu omi wá a bucket of water kán lọ kán bu omi sínú béèlì àbí bucket kán lọ gbé wá bàtà wá gbede fa òhùrí ikọ̀ àlẹ́ yìí àníbi nìkan wá da omi yẹn tí wọ́n da síbi ìtọ̀ tí arakò yẹn tọ̀ sí tí wọ́n fi fọ̀ kúrò nínú bo inú mọ́sálásí àti ibi sẹ́bà yẹn o lọ yìí. sábà lọ wo inú ti alimami muslim alimami muslim tàbá lọ wò ó bóun ṣe gbé tiẹ̀ wá. ìkan tí mọ́mú sì ń gbọ́ wa bí hadithi tiẹ̀ ní pé nígbà tí arákùnrin ara ọkọ yìí tó ń tọ̀ táwọn tàbí pariwo lé lórí pé ah ó sì lè máa tọ̀ sí ni wọ́n àníbi wa sọ pé ah, ẹ̀fí rẹ̀ àníbi padà wa sọ yìí pé ìwọ àròbí yòòyì ìwọ ara ọkọ yìí nígbà tó tọ̀ tán ni o àníbi ní inna hadhihi al-masajid sórí àwọn mọ́sálásí tí wọ́n bá ti kọ́ báyìí mọ́sálásí tí wọ́n bá ti kọ́ báyìí la taslu li shay'in min hadha al-bawl wala al-qadar àníbi ń sọ fún ara ọkọ̀ báyìí sórí mọ́sálásí tí bá ti kọ́ tí bá ti kọ́ tá a ti ń kírun bẹ́ẹ̀ kò tọ́ kéèyàn máa tọ̀ síbẹ̀ kò sì tọ́ kéèyàn máa ṣe ẹ̀gbin síbẹ̀ àníbi ń sọ fún àárọ̀ bí yìí yẹn báyẹn ara oko yẹn kò tọ́ wa innama iya li zikrillahi jalla wa ala was-salah àníbi ni bí kò ṣe wípé ààyè tá a ti máa ń ṣèrántí àlọ́ òye ààyè tá a ti máa ń kírun ibẹ̀ ni wa qira'atil Qur'an ààyè tá a ti máa ń ka Qur'ani ni. ànábì ń sọ fún ara ọkọ yẹn báyẹn lẹ́yìn ìgbà tó ṣe kíni dán tó tọ̀ tán nínú ìwáyà tí muslim mọ̀ká yẹn nínú ìwáyà tí Abu Huraira tó ń gbà wá tí Imam Bukhari gbà wá sínú Sahih Bukhari tiẹ̀ ànábì tó fi kún bẹ́ẹ̀ pé ànábì wọn sọ fáwọn sàbẹ̀ pé ẹ má pariwo lé lórí ẹjọ́ tọ̀ tán fa innama bu'ithtum muyassirin. ولم تبعثوا معسرين وإنما بعثتم ميسرين ولم تبعثوا معسرين torí pé Allah subhanahu wa ta'ala ó gbé yín dìde sáwọn èèyàn ẹ̀yin tàbí àdébí fèjì àwọn tàbí báwọn ẹ má pariwo lé lórí ẹ má lù ẹjọ́ tọ̀ tán fa innama bu'ithtum muyassirin àlọ́ ò gbé yín dìde sáwọn èèyàn kẹ́ ẹ máa ṣe ìjẹ̀kùn fáwọn èèyàn ni walam tub'asu muyassiri walam tub'asu mu'assiri àlọ́ ò gbé yín dìde ẹ máa kó nira báwọn èèyàn ẹ máa ní àwọn èèyàn lára ìrìwáyà wo nìyẹn ìrìwáyà Imam Muslim Imam Bukhari. ẹ hadithi rí hadith báyẹn hadith yìí tí mo kàwé rẹ̀ yìí ó ní àwọn ẹ̀kọ́ tó pọ̀ gan jìdá tá a kẹ́kọ̀ọ́ ń bẹ bí hadith yẹn dúró ama yẹn ó ní àwọn ẹ̀kọ́ tó pọ̀ tábà arákùnrin àròbí ara òkú yìí ẹ̀kọ́ ńlá láwà ń bẹ fún wa. nǹkan tó common tó pọ̀ jù fún àwọn Arab àwọn tó bá ń gbé oko àwọn àgbẹ̀ tó ń dáko tó ń gbóko ní tó common jù fún wọn aljahlu waljafa ilé mi náà máa jẹ́ wọ́nì fún àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ mùsùlùmí tó ń gbébo tó ń gbóko torí pé àwọn kan ahlul mudin ni ń la wa yìí inú ìlú làwọn ń gbé àwọn kan ahlul badiya làwọn àwọn ọmọ ìyá kan náà ń bẹ tán jẹ́ mùsùlùmí tán ń gbébo tán ń gboko ètò kọ́mọ̀jù ní ìgbésí ayé wọn oko náà ti ń lò ètò kọ́mọ̀jù ní ìgbésí ayé tiwa ibola ti ń lò alimẹdina ìlú. tábà àròbí yìí tó jára oko yìí ẹ̀rí pé nǹkan tó ṣe yìí jàfa wà mẹ́ ìgbéyàn fẹ́ gọ̀ ó wà mẹ́nà àbí ká sọ pé àìmọ̀kan àìmọ̀kan agọ̀ àìmọ̀kànmọ̀kàn àìrínà àìlajú ó wà fún un kí ló fà á nínú mọ́sálásí kẹ́yìn dẹ́ yọ táwọn wí kó sì máa tọ̀ síbẹ̀ tó lè ṣẹlẹ̀ fáwọn táwọn gbé lù ó lè ṣẹlẹ̀ àwọn ò sì mọ̀ pé bó ní bíbá yìí o ẹ́ á ti mọ̀ pé mọ́sálásí ni tí ẹni yorùbá ti sọmọ kékeré tá a sàlàyé jẹjọ tí wàá ti sọmọ kékeré ìyẹn náà ó ti mọ̀ pé àyè bíbá yìí kò yẹ kéèyàn tọ̀ síbẹ̀ ṣùgbọ́n láyé pé arákùnrin ó jẹ́ àròbí jù tí mo pè ní kíni ara oko àwọn kan máa ń tún sí lárúbáwò oko kò sí kẹ́tí ń jẹba àwọn àròbí jù kìí sí lárúbáwò oko ara oko ó wà lè jẹ́ lárúbáwá ó lè jẹ́ yorùbá ó lè jẹ́ ìgbò ó lè jẹ́ haúsá ó lè jẹ́ ìtumọ̀ àròbí jù ní kíni àwọn tó ń gboko ọ̀hún kọ́ yẹ pé èyí pọ̀ jù nínú sẹ̀mí wọn ìbọn náà ti ń lò oko ẹ bá dẹ̀ wo ìgbésí ayé tiwọn ó yàtọ̀ sí tiwa nílùú ó yàtọ̀ wọ́n ṣe ń jẹun wọ́n ṣe ń live wọ́n ṣe ń gbé ìgbésí ayé hátà wọ́n ṣe ń ronú ó yàtọ̀ sí tiwa lílajú ó yàtọ̀ sí tiwa. ìyẹn ló arákùnrin fi wá tọ̀ Tinubu inú mọ́tàlásì that is why kí lè nà máa jẹ́ kó fáwọn tó ń gbóko ní òkè ń ṣe ẹ́sìkìsì lálùkì àmọ́ o torí pé àìmọ̀kan ó pọ̀ fún wọn gan kí ló fà á pé látòmùkọ látọ̀ ti nà àìkì ń rò pọ̀ máwọn èèyàn nínú ìlú ó wà fún wa albuud anil mudun ìjìnà sí táwọn ká sí ìlú ó wà fún wọn. albuud an ta'allumi ddin kéèyàn jìnnà sí ẹ̀kọ́ ẹ̀sìn ó wà fáwọn aróko ó wà fáwọn aróko yẹn ló fà tó fi jẹ́ pé ìmọ̀ ẹ̀sìn wọn máa ń lọ sẹ́yìn gan ẹ lọ kàkíyèsí ìmọ̀ ẹ̀sìn wọn máa ń lọ sẹ́yìn gan torí pé ìgbésí ayé wọn òkò yẹn ni wọ́n fèsì lẹ́yìn kan jí láàárọ̀ kán mọ́kọ́ kán má dá kán lọ oko kán lọ kọbì kán lọ gbàgbàdo tó bá dẹ̀ di ọ̀lẹ́ tán má dé náà kán dé kán bẹ ẹ̀gẹ́ kán sá ẹ̀gẹ́ kán sá kàtàfà kílẹ̀ ń pè Yorùbá pákí kán sá ẹ̀gẹ́ ìjọ tó máa fẹ́ wá nílùú bóyá wọ́n kó èrè oko wọ́n á fẹ́ sìn kókó wá nílùú yìí ẹ bá dẹ̀ ti ta tí wọ́n tà tán máa ń wò tún padà ni ìṣesí ìpọ́lọ́dọ̀ wọn kẹ́tẹ́ bíi pé wọn kì í sábà mẹ́rin tì nínú ẹ̀sìn ẹ lọ wo àwọn bàbá oko yẹn ẹ lọ wo àwọn ìyá ìyá tó ń gbóko yẹn ìgbẹ́ wọn kì í mà àfi ẹni tálọ̀ bá sànú nù wọn. wọ́n máa ń jìnnà sẹ́sìn gan jìdà á sọ̀ra o ní òkè jẹ́ skúùsì lálùkì àmọ́ o ọ̀ràn yẹn ni fún anybody láti wá ìmọ̀ ìsìn rẹ̀. sọ arákùnrin ní ìsìn báyìí aláìmọ̀kan ni kò mọ anything ó sì ń tọ̀ sínú bo inú mọ́sálásí. tẹ́bá ló wọnú sọ́ọ̀tù tàwùbà Quran chapter nine níbi àyà ninety seven alọ́ sọ̀rọ̀ wọn bẹ̀ èsì gbogbo wọn o alọ́ ní al-A'rab ashaddu kufran wa nifaqa nusọ́tù tàwùbà àyà ninety seven alọ́ ní al-A'rab àwọn tó máa ń gbé oko yẹn tí wọ́n ti ń gbé nílùú ashaddu kufran wa nifaqa kẹfìrí wọn máa ń ní agbára gan ètò bá ya kẹfìrí nu wọn báyìí kẹfìrí ẹ̀ máa ń ní agbára wa nifaqa ètò bá fẹ́ ya mùnáfìkì ìsọ̀bẹ́sẹ̀lú ọ̀ mùnáfìkì wọn máa ń lágbára mo ti tó fà kí ni ìdí tó fà á wọ́n jìnnà sí ìmọ̀ ẹ̀sìn náà wọ́n jìnnà sí ìmọ̀ ní tó kàn wọ́n ni pé bí wọ́n ṣe ti nǹkan bọ̀lẹ̀ ni wọ́n ṣe harvest tẹ́ bá bá wọn bí kẹ́ máa bá wọn ká máa bẹ̀gẹ́ bí kẹ́ máa bá wọn ká máa roko bí kẹ́ máa bá wọn ká àtìyàwó àtọmọ ni o láàárọ̀ àtàtẹ́ bá túbọ̀ wọn gan wọ́n jìnnà sí gbogbo ìmà ó kéré nu ẹni tó lè máa gbógo tẹ́lẹ̀ rí kó lọ sùn ó kéré bí bá ń lọ sùn gan bí pé ó kàn lọ sùn fàájì náà ni ẹ lọ wọ àwọn sùkúù wọn tó wà ní ẹ máa kọ́ sùkúù tó ko òní yàtọ̀ bí ìgbà tó yẹ pé wọ́n kàn ń ṣe fàájì lọ́bẹ̀ òní mọ̀ kankan orí àkú ni bí orí iṣu nọ́mbẹ náà ni òní mọ̀ anything wọn èmi ò tẹ̀ ní lọ skul wọ́n jí láàárọ̀ wọ́n gbé apẹ̀rẹ̀ basket wọ́n lóko wọ́n kọbì wọ́n ṣe kíní kan wọ́n dẹ̀ wálé kan fa èyí tó bá jẹ́ pé àgbẹ̀ ọlọ́dẹ náà ni jẹ́pẹ́ ọ̀ǹtà náà ni ó gbébọn rẹ̀ ó lọ pẹ̀rin lóko wọ́n wá jẹ́ wọ́n ta sí náà ọ̀nà tó ń gbà jẹun gan-an ẹ mọ̀ sí ẹ mọ̀ níbi ó lè mọ̀ sanwó tó bọ́n ṣe ń líìfù ó yàtọ̀ sí tiwa gidigidigbe tó òye wọn ìmọ̀ wọn nípa ẹ̀sìn ìbùn nípa ayé ó máa ń kéré lọ́lọ́ òfin là mọ́lẹ́nu sọ́tù tọ́ba yà dàdí sẹ́mi pé alẹ́ àárọ̀ ọ̀bù aṣọ́dù kúfùrọ̀ wà ní fàákù àwọn tó máa ń gbé oko yẹn èyí tó bá fẹ́ jẹ́ kẹfìrí ni wọ́n báyìí kẹfìrí ni wọ́n máa ń ní agbára ni èyí tó bá fẹ́ ya mùnáfìkì inú wọn ìyá mùnáfìkì wọn máa ń lágbára ni alóni wa ajudaru alla ya'lamu hududa ma anzalallahu ala rasuli kí ló fà á oníkẹ́ ọ̀nà wọn jìn wọn kì í mọ ìmọ̀ nípa Qur'an nípa hadith anabi wọn kì í mọ wọn kì í mọ mélòó ni wọn ní kírun mélòó wọn ní gbàwẹ̀ ọ̀nà wọn máa ń jìn gan láwọn tó ń ẹ̀ fún àlọ́ ní ìlàmọ́lẹ̀ o bó jẹ́ pé kèsì gbogbo wọn torí pé dábàá lọ sínú sọ́ọ̀tù táwọn bá yẹn náà níbi àyà ninety nine rẹ̀ ninety seven ni mo kà yẹn ẹ lọ síbi ninety nine àlọ́ gbé ọ̀rọ̀ mi wà ń bẹ̀ ẹ̀sìn òkú kèsì gbogbo wọn èmi ń bẹ nínú wọn ó fọkàn sí ẹ̀sìn rẹ̀ èmi ń bẹ nínú wọn ó fọkàn sí nǹkan tí àlọ́ ní kò wá ṣe láyé ó ṣe gbogbo wọn alhamdulilah a ní àwọn brọ́dà a ní àwọn sísà ẹ̀gbọ́n gbogbo wọ́n dẹ̀ ń ti súnà wọ́n dẹ̀ mọ̀ nípa ẹ̀sìn torí pé wọ́n ní àfọkànsí wọ́n dẹ̀ ní ìkárà mọ́ pé hè àlùkìyámà pàtàkì tòtẹ́bá lọ sọ́ọ̀tù tàwùbà yẹn àyà náìtì náà yẹn alọ́wọ́ agbé ọ̀rọ̀ mi wà ń bẹ kí ṣe gbé wọn o alọ́ni wàmí náà àárọ̀ ọ̀bẹ man yu'minu billahi wal yawmil akhir wa yattakhidhu ma yunfiqu qurbatin inda Allah wa salawati rasul alọ́ni wàmí náà àárọ̀ ọ̀bẹ ó ń bẹ nínú àwọn ará oko yẹn náà o man yu'minu billah wọ́n gbà lọ́gọ̀ọ́ olùgbàgbọ́ ẹ̀ ẹ̀ lérí ẹ bọ́kan lọ́rọ̀ wọn wal yawmil akhir wọ́n gbà àlùkìyàmọ̀ gbọ́ bó ti tọ́ bó ti yẹ wa yattakhidhu ma yunfiqu qurbatin inda Allahi wa salawati rasul gbogbo tó bá dẹ̀ ná tó fi ti sọ́dá kọ̀ tó fi ti tán ná síwájú àlọ́ wọ́n gbà pé àwọn fi ń wojú rí àlọ́ òní wọ́n sì gbà yí pé àwọn fi ń wá àdúrà látẹnu ànábì wa Muhammad sallallahu alaihi wa so túmọ̀ sí pé àwọn àárọ̀ ó ṣe gbọ́n náà yá kíni náà yá kèfèrí ara ń bẹnu wọn náà níbàámu sí àyà yẹn ìyẹn lèmi fi ń gba àwọn tó ń gboko nínú àwọn bàbá bàbá nínú àwọn ìyá ìyá nínú àwọn bọ̀dá bọ̀dá nínú àwọn àǹtí àǹtí tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ wá ìmọ̀ ìsìn yín o kò sí ẹtúùsì fún yín lálùkè ámà gbẹgbẹ wà lọ́wọ́ gbọ́mọ̀bínú iṣu lèmi bójútó ẹ̀gẹ́ mo bójútó rárá o. primary assignment wa òun náà ni ta'atu Allahi wa ta'atu rasulihi kátẹ̀lé àṣà Allah kátẹ̀lé àṣà ànábì wàjìnà bú na wà híhì máa ká sì sí nǹkan tí àwọn méjèèjì ò bá ti fẹ́ tani àti tani Allah àtànábì ìyẹn gẹ́gẹ́ ní primary assignment wa gbogbo à ń gbin iṣu à ń gbẹ̀gẹ́ à ń gbàgbàdo àwọn harvest ẹ̀ secondary ni òkò ń ṣe primary secondary ni kò ń ṣe primary ìwà àgọ̀ oníkẹ́yìn nǹkan tó jẹ́ ojúṣe yẹn kẹ́yìn fílẹ̀ kẹ́yìn wá máa ṣe nǹkan tí ò tó bá yẹn ìwà àgọ̀ that is why tó jẹ́ pé àárọ̀ bí yẹn ó wá sínú mọ́ṣáláṣí ànábì ó dẹ̀ ráwọn sàbí ń bẹ̀ tó fẹ́ kírun ó dẹ̀ ráwọn ànábì ń bẹ̀ tó fẹ́ kírun tó ń ti bẹ́ẹ̀ ó dẹ̀ yọ táwọn wíì náà ó dẹ̀ ń tọ̀ sínú mọ́ṣáláṣí èyí tó fi ṣèkà ó máa kò máa kankan kò máa kankan nínú ẹ̀sìn kò máa kankan nínú ẹ̀sìn àwa tá à ń gbèlú náà ẹlòmíì bẹ tó pé Allahu Akbar ìṣèkèkèrè ẹ̀ ní agbára ìṣèkèkèrè ẹ̀ ní agbára ṣùgbọ́n náà là ń rí iná mo tún gbọ́ àfáàgán lé ní ní ìtẹ̀ bá fà láti ẹ̀kọ́ ní ìtẹ̀ mọ́ ìtẹ̀ mọ́ dáadé rẹ̀ pé bóyá àwọn motivational speaker yẹn ní ká tiẹ̀ káàntì ẹ̀ sí ó fẹ́ dìfẹ́ǹdì àfáàfá àfáàfá ó fẹ́ dìfẹ́ǹdì pé kí ló burú kéèyàn máa wúṣẹ́ kí ló burú ká lọ yẹ nǹkan wò kí ló burú ká lọ wúṣẹ́ ǹjẹ́ kílẹ̀ rí wọ́n ní pé ní ìgbà táwọn nabi, náà fẹ́ di ànábì tó wà nínú kòtò tó sákò ń bẹ̀ ṣùgbọ́n ilẹ̀ mọ̀tà yẹn nígbà tí malaku jìbìrì wá sí kínní tó wá bá lóòótọ́ malaku jìbìrì wá bá níbi nínú kòtò ó yọ sí gangan aláṣọrọ tì í aláṣọrọ gẹ́gẹ́ bí aláwọ̀ ṣe dá jìbìrì gangan táwọn ẹbí dẹ́ sọ bó ṣe rí àníbi nígbà tí òun wo òkè rẹ̀ òun ò rí òpin òun wo òkè jìbìrì báyìí òun ò rí àníbi ní lẹ́wù sí tùmí àti jàǹdà ó ní ìyẹ́ fẹ́dà ìyẹ́ tó ní six hundred ní lọ́tún lọ́sì six hundred six hundred ìyẹ́ tó ní àníbi tó bá mú ẹ̀yọ kan nínú six hundred yẹn tó bá spread yẹ tó tú lẹ́bàá tó nà báyìí àdébí làtà dàlí ufuk ẹyọ kan ní six hundred tó bá nà nígbà hmm? téèyàn bá mú ọ̀bẹ́là téèyàn kà téèyàn wá nà ọ̀bẹ́là báyìí tó bá mú ìyẹ́ yẹn nígbà tó fò jẹ six hundred six hundred tó wá nà ẹyọ kan bẹ́ẹ̀ tó spread yẹ àdébí làtà dàlí ufuk ẹyọ kan yẹn yóò dẹ̀ kọ́fà gbogbo atmosphere pàwátà gbogbo ojú òfurufú ẹ̀ ní rí sánmàmà ibi tí ẹ̀dá jìbìrì ní agbára dé ìyẹn ni ànábì wa rí ń yẹn bá níbi ti fò jáde nìyẹn wá sá lọ sọ́dọ̀ ìyàwó ẹ̀ tó pè ní tani ẹ Khadija wá sá lọ ni wọn sọ pé dasiru ni dasiru ni ẹ dasọ bomi ẹ dasọ bomi Khadija òun máa ga tó ṣẹlẹ̀ ó rí i pé ẹ̀rù ń ba ànábì ànábì nǹkan Khadija wọn àmọ́nà rẹ̀ ń fi lọ́kàn balẹ̀ pé wa Muhammad wa ànábì ah èyí sẹ́ni aburú kí ló lè yọ sí ọ kò lè jálùjọ̀nù kí ló lè yọ sí ọ ó wá ní kò sí problem bàbá kan ń bẹ nínú fámìlì àwọn wọ́n pè ní wárọ́kọ̀ bónú náwó fàyè bàbá yẹn àyè tí mo pè láàfà yìí wárọ́kọ̀ bónú náwó àfìlà àbí nǹkan lókun rárá bónú sọ láti ní òye ń tán fíbẹ̀ òmọ kankan ó ní wárọ́kọ̀ bónú náwó àfìlà rárá bónú náwó fìlà ni òye àwọn àfáà náà nìyẹn irú àwọn èèyàn báyẹn motivational speaker lẹ́yìn máa kà wọ́n sí. Si àwọn akẹ́kọ̀ọ́ ń sọ̀rọ̀ láwùjọ tí wọ́n mọ nǹkan kan náà ẹ̀sìn. èmi ò mọ bẹ́ẹ̀ ní káàdì wọn sáfà àwọn tá a tún wà ní ìlú ni mo tún ń sọ yẹn omi ìtúsọ ara oko ó fẹ́ mú ẹ̀rí tó kéèyàn máa wo sẹ́ epo tọ́ yẹn ni pé ká lọ bá babaláwo awo sẹ́ńbẹ̀ káwọ́ àkọsẹ̀jáyé ká lọ bá eh, ẹnìkan àfa èṣù kan ká lọ wò ó ká lẹ bá àwọn tó ń tẹ́ yẹpẹ̀ ó fẹ́ mẹ́rin wá ní o lọ́dọ̀ ara tiẹ̀ ó ní ní Khadija ló bá mú tani ànábì ló bá mi lọ sọ́dọ̀ bàbá yẹn bàbá àgbàlagbà ni wàrọ̀kọ̀tù bọ́n náà fàáyì wà mí lọ síbẹ̀. sẹ̀fánì bí o ti dànù bí ń gbà yẹn àní bí o ti dànù bí náà gbàtọ́ wa dé bẹ́ẹ̀ wọ́n á sọ fún bàbá yẹn pé ìwọ bàbá yìí ọkọ òun báyìí báyìí báyìí báyìí níbi kòtò tí máa ń lọ ibẹ̀ ló ti rí nǹkan báyìí bàbá yẹn wá ń bẹ àníbi pé kí ló rí àníbi wàá ṣàlàyé ẹni tí òun rí bó ṣe rí bó ṣe rí ah bàbá yìí wá sọ pé ẹni yẹn ó ń láti jẹ́ jìbìrìlù tí àlọ́wọ́ máa ń rán sí àwọn èèyàn táwọn èèyàn fi máa ń dídá ní ànábì bó o ṣe sọ yìí torí pé bàbá yẹn mọ̀ nípa tàwùrọ́ọ̀t ó mọ̀ nípa tàwùrítà gan ìsáàmù ànábì ò tí ì di ànábì gbà yẹn ó mọ̀ nípa tàwùrítà gan ó mọ̀ nípa tírà wọn kan àgbààfà nínú wọn ni wọn á bó ti ń wo ẹni tó rí yẹn ẹni tó súnmọ́ onígbé pé ànábì ni ọkọ rẹ̀ yìí yóò jẹ torí pé ẹni tó bá ti rú nǹkan báyẹn nínú mọ̀tò ti mọ̀ nínú tàwọ́rọ́ hàn kí ni máa ń jẹ́ ẹ máa ń jẹ́ ànábì ó tán o ní bàbá àfa àtúpẹ̀ láfa ẹ̀ lọ́ba ní ànábì lọ kọ̀díjà lọ mú ànábì wò sẹ́ni ẹ̀wù kan ẹ̀wù tó lẹ̀ mọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àníbi tí alọ́run rán tí kan wá pẹ́ bọ́ rẹ ó sì tún lẹ ẹbọ má níbi wà Muhammad bóòlù ẹ̀sìn ka àwọn eléyìí sáfà kò kí àti ní bóòlù ẹ̀sìn ka àwọn sáfà àwa tá a wà ní ìlú tún nìyẹn o tá a wà ní ìlú àgbókò bóòlù ní nǹkan yẹn ti jọ mọ́ pé awusẹ́ yẹ̀pẹ̀ lówó òǹjọ́ náà ni tíra lówó òǹjọ́ náà ni àkùkọ lówó ńjọ́ náà ni ìràwọ̀ lówó ni àbí kí lówó àbí yẹ̀pẹ̀ òye ni ìyẹn ń sọ̀rọ̀ nípa ìmọ̀ tó mà nígbà tí àfáà ni ó dẹ̀ mọ̀ nípa ìwé tàwọ́rọ́ọ̀t ó dẹ̀ ṣàlàyé ká pẹ̀lú nǹkan tó rí àlàyé tó ṣe bó ti lẹ́ni ẹ rí nǹkan kódà náufàlì tún sọ fún wárúkọ tún sọ fún yín pé nǹkan tó dáa ju pé bó ṣe wà yìí o wọn ò fẹ́ máa lépa rẹ̀ torí pé ẹni tó bá ti jẹ́ ànábì àwọn èèyàn ò fẹ́ pa á kán sọ́ra o kán má bàa pa làáfà burúkú yìí tó bá ní ànábì lọ wùsẹ̀ ẹ̀wò tí ń lẹ̀ má ànábì tiwa ẹ̀yin èèyàn dẹ̀ jókòó síwájú ẹ̀ náà ẹ̀yin náà sọ lọ́họ́gbẹ́ ẹ̀wò kama ló yẹ kẹ́ ó yẹ kẹ́ ẹ súnmọ́ kẹ́ ẹ dẹ̀ gba agbádá ọrùn ẹ̀ kó ó tiẹ̀ kéré jù kẹ́ ẹ bọ́ agbádá lọ́rùn ẹ̀ ẹ̀ fi yí lójú tó bá ti jọ́ míì yóò máa máa ń di speech ẹ̀ nǹkan tó yẹ kó o máa sọ láwùjọ ìlú làwà o àti lóko èyí mùdírù yìí náà mo sọ́njọ́ kìíní àná kò sí pẹ́ rárá nígbà tó bẹ̀rẹ̀ sísọ yìí Bukhari tó bẹ̀rẹ̀ sísọ yìí Muslim mo ní bó ṣe wà yẹn ibi tó ń lọ wọ́n ń jẹ mọ́sáyè létí tí ni wọ́n ń bọ̀ wá síbi Koran orí bí àbí orí bẹ́ẹ̀ ṣé mo wo sọ́njọ́ náà ni mi wo sẹ́ kọ́lẹ̀ nìkan pè mí pé ẹ́ ah ọ̀tá kìnnìkan kìnnìkan ẹnu yìí náà ti dẹnu àṣẹ omi àbọ̀sáré kọ̀ndẹ́mù láàyè wọ́n sọ báyìí wọn. ó ní torí pé mo sọ bẹ́ẹ̀ ńgbà náà pé mùdírù ń padà bọ̀ wá sí di kùránì náà tó àmọ́ yí kura mo ní lámọ́ sọ báwọn ọ ẹnu àṣẹ báwọn. <laughs> èmi ń sọ nípa pé ẹni tó bá ti bẹ̀rẹ̀ báyẹn pẹ̀lú ìmọ̀ tá a ti kọ́ àwa ti mọ ibi tí ń lọ wàláì mi máa kọ́ ibi tí ń lọ nìyẹn bọ̀dọ̀ oúnjẹ mọ́sá ìlédè dídí ẹ̀jẹ̀ mo ní kùránì tán wọ́n ń bọ̀ wá síbẹ̀ wọ́n máa máa mú lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n máa yí fún yín. àyà tí ò nídìí wàhálà kankan tá lọ́wọ́ lámẹ́lẹ̀ ipe ànábì Nuh alayhi salatu wassalam ó fi nine hundred and fifty years ló fi pe àwọn ìjọ rẹ̀ nine hundred and fifty years àbí alifusana one thousand years ilá kọ̀mùsínà àmà tábàyọ fifty kó mbẹ́ kí ni ó kù ṣé nine fifty náà kọ́ ni O O O pe àwọn èèyàn rẹ̀ fún ẹgbẹ̀rún ọdún minus fifty years tabayọ fifty years kó nu one thousand O pè lọ nine fifty tí ọ̀dà kúló lè bìyàn òdì ìròyìn sì dé ó ní rárá ó ní kèsì nine fifty ló lò ó ní ninety five rẹ̀ àgbákò ẹ̀dá wọ́n tún máa mọ́ ayà mi wá <laughs> ó yẹ túmú yùn náà dání ó kàn dùn yẹn sí yín ni ó tún wá wo àyà mi àtún wa. wọn à gbá ẹni tí ń gbọ́ ìyẹn ló fà á tó fi jẹ́ pé gbogbo tíra ti bá ń kà fún yín nínú kó máa kà lábẹ́ àbí kó ti sọ́dí ẹ̀ yóò ti ọ̀ndà sọ́dí ẹ̀ nínú ilé kó tó wá síta yóò lóun ní dárúkọ tíra fún yín ó ti mọ̀ pé tó o dárúkọ tíra o o dárúkọ tíra o tẹ́lẹ̀ bá ti rí bó o ṣe ń sọ̀rọ̀ o ti mọ̀ bí tó ti ń bọ̀ bó ti sọ ti pẹ́ pé àkídà ṣíà òun ni mùdírù yín òun ló ń kó bagéjì òun náà ti padà wà lámẹ́lẹ̀ pé ẹ ana ṣèṣì yàn ẹ bá sọ pé ṣíà lòun ṣíà lòun èbí tí wọn ṣíà ni pé ẹni tó sọpọ́ọ̀tì á lè wọn lọ́tà ẹ̀yin tá à ń nú yín ṣe mí ẹ̀yin méjì ni ẹ̀yin bẹ́ẹ̀ mà kankan nú ẹ̀sìn tẹ́jẹ́ mùsùlùmí yẹn àtẹ̀yìn onífẹ̀ẹ́ inú pé ìranù náà lẹ́wùrẹ̀ fẹ́ tẹ́lẹ̀ ìranù lẹ́fẹ́ ó lẹ́fẹ́ náà. yóò sì máa yí Quran yóò máa yí hadith anabi ó sọ̀rọ̀ kan gbà kan náà ó ní mọ́ Bukhari ó ló gba hadith wá pé ká máa kí ṣubú yìí ní mẹ́rin mo ní subhanallah ibùlẹ̀ rí ẹ̀ wá gbóni mọ́ Bukhari ti gbà wá sínú tíra pé ká máa kí ṣubú yìí ní mẹ́rin ọ̀tọ̀ ní dájú ti sọ ọ̀tọ̀ ní tó ń sọ ó dẹ̀ parọ́ mọ́ Imam Bukhari Imam Bukhari á dúró tẹ̀ lálùkẹ́ àmà kò sí ọgbọ́n tó lè dá ọ̀tọ̀ ní tí mo ń Bukhari gbà wá o ànábì ń kírun jẹ́jẹ́ ó ń kírun ṣubú ìrun àárọ̀ mélòó ni ìrun àárọ̀ méjì ànábì dẹ̀ ń kírun jẹ́jẹ́ ó ti ń kírun lọ tàbí kan sì wọlé instead kó jọ ìrun kò jọ ìrun òun bá ń ṣe náfìlà ó ń ṣe náfìlà méjì gbàtọ́ wá ṣe náfìlà méjì yẹn tán ló sálámà ẹsẹ̀ wá jọ yẹn irun bó ti wà ní hadith nìyẹn o ìbàdàn níbi wàá sálámà tán àníbi wàá fèsì ẹni yẹn ẹni tó sinú fílà méjì bìfọ́ kó tó jọ yẹn nọ́ọ̀málì bó ti wọ́n mọ́tà tó ti bá wọn tó ti ń kírun wàá jọ yẹn ó ṣèṣì ni onídìí náfìlà mà ìkan ọ̀ràn yẹn ìkan náfìlà ọ̀ràn yẹn ti kọ̀ndẹ́mù náfìlà mistake tí abẹ́ yẹn ṣe nìyẹn àníbi wàá ń bi léèrè pé ṣé irun ṣubú yìí asubu àbá àníbi ni ṣé ìrun ṣubú yìí ti di mẹ́rin ni ṣé ìrun ṣubú yìí ti di kí ni mùdírù mọ́ríkàlì sì yìí ó ní mọ́ bùkọ́rí sọ pé mẹ́rin ni ká mọ kí náà ṣùgbọ́n. èmi ò mọ bẹ́ẹ̀ tí ń pa àwọn ilé ìlà àbá àkùtì ẹ̀kí àti ibi ọ̀nà tó ti ẹ̀ gbà kódà á iwájú yẹn wọn àti ìbẹ̀rù jẹ́ pé fà á. àá ṣubú àbá tó wà bí hadith ni ẹ bá amúsẹ́tù ìsìfáàmù wà ń bẹ̀ bá tẹ́fì máa ń béèrè béèrè ó wà ń bẹ̀ o àásùbù àgbà wa wọn fi tàbí ẹ̀rẹ́ ìpè ṣé ìrun àsùbá àti di mélòó tó di ìyẹn ni pé èyí ṣe tó kọ́kọ́ ń kírun méjì kẹta ṣáájú kó tó kírun mẹ́rin so amúsà yẹn ìsìfáàmù yẹn nǹkan ìsìfáàmù nǹkan rí ni ìbéèrè tá à ń bíyàn léèrè tá a fi ń takò nígbà tí yẹn bá ń bí ọmọ yẹn léèrè pé ṣé ni mo sì bí ọ tó ní ìdìdáhùn ni onídìdáhùn náà mo fi ń takò ni kìí ṣe pé mo ní ìdìdáhùn lọ́dọ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ bí mi wájú pé yóò pé nìyẹn mo fi ń takò ṣe à ah, ṣé mo sì bí ọ báyìí kìí ṣe pé yàtọ̀ pé rárá ẹ̀yin kọ́ lẹ bí mi rárá ẹ̀yin lẹ bí mi mo ń fi ìbéèrè yẹn takò kó o dẹ̀ mà ìgbé òyìnbó fi ẹ̀ ṣàníbí sọ fún pé àṣùbù àbá ṣé ìrún ti ìrún àṣùbà ti di mẹ́rin mùdírù yín dẹ̀ yìí ó ní mò ń bùkọ́lí sọ pé ká máa kírun àṣùbá àníyáká mélòó kí ni mo fi sọ eléyìí ni pé inú ìlú là ń gbé o kì í tún sáwọn tó ń gboko o mo sọ pé hadithi ẹ̀kọ́ tó pọ̀ wà nbẹ̀ gan gbogbo àwọn eléyìí èmi ò rí àfa kankan tó ń ṣe náà ẹni tó já àfa òun náà ni àlẹ́ alimu rabbani òun náà ni ẹni tó jẹ́ onímọ̀ tí ń pe àwọn èèyàn lọ síbi kílà lọ́wọ́ fẹ́ kílà níbi ìfẹ́ kìí ṣe ń tí ń da ọ̀rọ̀ rú aláwọ̀ ní èèyàn lo ninety nine hundred and fifty years tó fi pè àwọn ìjọ rẹ̀ ìwọ ní rárá ninety ninety five ló lò kí ló kàn bẹ́ẹ̀. àfọ onítẹ̀síìrù ló sọ pé ninety five ni o kìí ṣe nine fifty o àwa tá à ń gbé nílùú nìyẹn o mò ń fi ilé pé wàá ṣàkíyèsí ẹ bá mọ̀ bó ní ìsìláàmù ṣe ẹ̀ ṣọ́ra ó di méjì àwọn tí ìwà ṣàfà àtúgbò ànínú lò tọ́ńsì islam rédèrèdè humanity first wọ́n pọ̀ lórí tiktok wọ́n pọ̀ lórí facebook o ìwọ tó bá jẹ́ kán sí ọlọ́nà kò sí ìgbà tó kàn mí o bí mo ṣe wà lìjọ́nà tèmi mo bá kè gbèsè ayé mi kí n sì lánàá mi sọ̀rọ̀ nípa pé báyìí ni báyìí kọ́ báyìí kọ́ báyìí kọ́ mi lágbára jù báyìí. wọ́n pọ̀ lórí fóònù tẹ́lifà kú gbé dání o humanity first bó ṣe wáyà ní takùn kankan irọ́ ló ń pa o ó ń takọ̀ ìyàwó ẹ̀ nínú ilé o ó ń na ọmọ rẹ̀ nínú ilé o kò lè takọ̀ ẹnìkan tẹ́nìkan bá jí nǹkan ẹ̀ nídìí yóò ṣe pé yóò sọ̀rọ̀ o bọ̀ tó bá fi di bí ẹ̀sìn rárá tí wọ́n lè fi ọlọ́run ni tọ́lọ́run rán mi sí ọ ni tọ́lọ́run rán ọ sí mi ni tọ́lọ́run ní kinní kan ni ọ̀pọ̀ àwọn ẹlẹ́à wọ́n fi gbáyà jó wọ́n fi ìdí jó lórí ọ̀pọ̀ o tó o bá ti tẹ̀lé wọn tó bá ti wọ̀ ọ́ lójú ọlọ́nu yàtọ̀ àwọn arábàdàn ó ṣe kíni ọlọ́nu kò sí ìgbàlá fẹ́ títí ìwọ tó bá jẹ́ tí ò kí ẹ̀kọ́ Islam lára ẹ̀ torí kó sáfẹ́ rówó o fẹ́ rí bíwá tàbí òlẹ̀ ń pè é ọwọ́ àwọn wíwí kú wí òun tẹ́ ọ̀sọ́kúsọ òun sọ̀rọ̀ òun fẹ̀sìn sí ẹ̀yẹ òun mú ìjábọ̀ fi ń jó torí káwọn èèyàn lè máa wò òun sọ̀sọ́kúsọ lẹ́nu ọwọ́ ní bíwá ẹ ó ti tó ọ máa ní bíwá àsìkò dẹ̀ máa rówó tó wá dárì kíámà ọlọ́jẹ náà màá lẹ́ràn àwọn tó jẹ́ àwọn mòdì lónìí tó ń sọ̀yàn nù wọ́n ti pọ̀ àwọn àbá wà àwọn mọ̀nàfíkì wà àwọn sẹ̀líbírìtì àbẹ̀wòlẹ̀ ń pè ọ́ pátá rẹ̀ wọ́n náà fẹ́ gọkọ̀ mi pọ̀ fifty million jókòó síbẹ̀ kó máa gùn ìwọ náà fẹ́ jẹ́ sẹlibiriti sẹlibiriti náà ni kó wá jẹ́ láyé àbí àbí kó wá jẹ́ ábìdánilọ́dìka kó wá jẹ́ ẹrúsìn olúwa rẹ náà ni kó wá jẹ́ láyé ẹja ṣọ́ra o àwọn tá a wà ní ìlú tún nìyẹn o àti ìsàwọn tó wà lóko táwọn ojú ẹ̀ mọ̀gbẹ́ àti ẹ̀ mẹ́rìndín ọ̀pọ̀lọpọ̀ wọn ṣùgbọ́n alihamudulilayi aláwọ ti sáyé dìrọ̀rùn kò síbi tẹ́ni ká kú wà ń sìn yóò ti mọ gbọ́rọ̀ àlọ́rọ̀ ànábì ìwọ ìyàwó náà ìwọ ọkọ wọ́n jẹ́ kí ìyàwó ẹ̀ jẹrà sínú ilé bó ṣe ń fi tìrì ọlọ́wọ́ sẹ́lẹ́ńsẹ́ ni ìwọ náà rà bí memory card síbẹ̀ bá da lẹ́kṣọ̀ àwọn afáà súnà síbẹ̀ kó náà máa ṣe tara kó dẹ̀ máa mánítọ̀ ẹ̀ tó bá ti dé lálẹ́ ọ̀ya kí ló gbọ́ lónìí ẹjọ́ ti dèrọ́ sá rẹ̀ nǹkan báyìí nǹkan báyìí nǹkan máa gbọ́ kí wọ́n náà ṣe tààlí kìlì lórí o sọ̀rọ̀ lé lórí kà báyìí báyìí báyìí láti ibẹ̀ inṣàlá òun náà mọ̀ gbé ẹnu ayé díẹ̀ díẹ̀ ló mọ̀ gbé ẹnu ẹ̀sìn yàtọ̀ sí tiktok tó jókòó sí tí wò ó kó yóò kó fáírọ̀sì ẹ̀mí tiẹ̀ kó fẹ́ bọ́ yóò kó fáírọ̀sì ẹ̀sìn yóò kó fáírọ̀sì ayé wọ́n pọ̀ gan dídà lórí kíní náà ṣeré dèdè kiri wọ́n pọ̀ gan wọ́n takò hijab wọ́n takò ẹ̀sìn kò sí wọ́n sọ̀rọ̀ kọ́ wọ́n ti pọ̀ jù àdánwò tá a lọ dá sáyé náà nìyẹn àmọ́ báyìí ni kò sí sáfẹ́ ṣe ìwọ ló sọ̀rọ̀ ẹ jẹ́jẹ́ ànábì ti sọ tó tó bá di òfin ayé ẹni tó bá jẹ́ hamilu sunna ẹni tó bá gbé ìsìlámù dání yóò dà gẹ́gẹ́ bí ẹni tó gbé jámúrọ̀ dání ògùn náà bí kílẹ̀ ń pè é èédú tó bá pọ́n kí lẹ́ ń pè ẹ̀yẹ náà bí àbógun náà ewu lẹ́ ń pè ẹ̀hẹ́n so èédú tó ẹ ti fi sínú náà tó ti pọ́n téèyàn bá mu dání àfà bí ẹ̀sìn ó ṣe rí tó bá dòpin ayé nu tó bá ti lè jù ú lẹ̀ ojú ìsìlámù lẹ̀ bó ṣe ń jú ọlọ́run náà ló mú dání bẹ́ẹ̀ ó fara mọ́ torí pé kí ni ojú ò rí etí ò gbọ́ ó ti pọ̀ jù alóò kàn fi àwọn Facebook àyìn tiktok àbẹ́wò lẹ́yìn gbogbo náà dandan ó kàn fi ṣàdánwò fún wa lásán ni àdánwò gidi ni o wọ́n ba ẹ̀sìn jẹ́ wọ́n ba ilé jẹ́ wọ́n ba ọ̀nà jẹ́ fáwọn èèyàn àyàfẹ́ tó bá lò ó láti fi wójú rí àlọ́ ẹ̀ tó bá lò ó láti fi wójú rí àlọ́ ìwọ ló wà bó ti ṣèyàwó ẹ̀ jẹ́jẹ́ o ò ní gbádùn ẹ̀ mọ́ nínú ayé ẹ̀ gan ò ní gbádùn ẹ̀sìn ẹ̀ mọ́ tọ́yẹ pé ti ń lo ìjáàbù ni tó bá ti sí ìjáàbù yẹn kó kò sí nǹkan lábẹ́ ẹ̀ mà tó pẹ́ kó mama ẹgbẹ́ ibi ti ń lo ayé ẹ̀ sí nìyẹn. àìmọye àwọn sísà tó ń pè mí lọ́kọ̀ àwọn ta tẹ́tẹ́ kò ní ta kí ni wọ́n ti ṣe gbogbo ẹ̀ rọrùn òye ó fẹ̀yìn tì sórí bẹ́ẹ̀dì yẹn báà báà yóò máa ta tẹ́tẹ́ lọ́rọ̀rùn yóò sí wàhálà gàgà bẹ́ẹ̀tì nàìjà kíníkan nàìjà kíníkan sígà káàsì ẹ̀jẹ̀ tiẹ̀ mú tiẹ̀ ó pọ̀ gan jìdá ìrọ̀rùn ní falafala tí ò ní ẹ̀ ní obìnrin tá ọkùnrin tá mo ń gbọ́ wọn lórí rédíò tí wọ́n jẹ ẹ ti jẹ kínní kan fifty thousand ẹ ti jẹ alhamdulilayi alhamdulilayi lórí tẹ́tẹ́ àgbákò ní ẹwà láì alhamdulilayi tó sọ yẹn o tún dára o ti ń dúpẹ́ lórí ẹ̀ṣẹ̀ yẹn o ti dára <laughs> alhamdulilayi o sọ pé ṣètọ́ ń ṣe ló ṣe lẹ́sọ̀ fún ọ wàláyé ìwọ ni kó fi five hundred kó o fi jẹ hundred thousand kó o fi jẹ one million ìwọ ni o mo yé èèyàn títí wọ́n ti bàjẹ́ tí wọ́n jẹ̀gbẹ́rí láti ọjọ́ tí ń ta òun á pàtó gbowó wọn jọ inú tẹ wá nù ìwọ ni àìmọye obìnrin ti ń ta wọ́n ti ṣe gbẹ̀rún ọ̀rùn kò nídìí kó ìgbà kan ní bàbá àjẹ̀bú àǹtí ìjẹ̀bú gbà kan gbogbo yẹn ìgbà kan ní púùlù àbí kílẹ̀ ń pè ọ́ ìgbà gbogbo yẹn ó rìn lọ síbẹ̀ lẹ́lọ́ mọ mú nọ́mbà wọn kò ní ìdí nọ́mbà mà kàn jókòó sórí fóònù ẹ jókòó sórí sí àkúnyẹ́sí ààrẹ ó dẹ̀ máa ta nǹkan lọ. kódà àwọn ti bọ́ sẹ́ndì owó sákàǹtì ẹnì gẹ́gẹ́ kó ti lọ gbà á gàgà ó ti rọrùn sí. mùsùlùmí ó sọ̀ra ẹ̀ mùsùlùmí ó sọ̀ra ẹ̀ tó bá mọ̀ pé o fẹ́ sẹ̀sìn o dẹ̀ fẹ́ jẹ́ o fẹ́ rí ojú rí alọ́wù ó nídìí kó o ṣàkíyèsí ẹ̀sìn rẹ aráàlú nìyẹn o àti sọ ara oko kí la fẹ́ sọ. sọ arákùnrin mo sọ ìdí tó fà á tó fi tọ́ síbo ni mo sára sí. torí pé alìjáhàlù wàlìjàfà wàhádàmù tàálùmí dín albúròd ánì náà albúròd àmọ̀kọ̀ látọ̀tì náà àìnímọ̀ nípa ẹ̀sìn àìkẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn àìdàpọ̀ máwọn èèyàn nínú ìlú ìmọ̀jẹ́kújú àwọn tó bá ń gboko ìmọ̀jẹ́kújú wọn dúdú nǹkan ló ṣe arákùnrin yẹn nìyẹn tọ́yì gbà tó wá rí báyẹn fàbá àlàfíìtọ̀ ìfàtúlì mẹ́sìgì wàá tọ̀ sí àǹgù kan kọ́nà kan nínú mọ́ṣáláṣí wàá tọ̀ sí rẹ̀ ẹ̀kọ́ kejì títọ̀ tó wá tọ̀ yìí àwọn sàábé gẹ́gẹ́ bá ṣe rí àpòlì yóò fi rú nǹkan máa na ẹni tó tọ̀ sínú mọ́ṣáláṣí á dìde sí á pariwolé lórí pàtàjàrú àwọn bá pariwolé arákùnrin lórí a lójú ẹ̀fọ́ ni ojú ò sọnà fún ọ ní kìnnìkan kìnnìkan àwọn àbò fanahahumu nabiyyu sallallahu alaihi wa sallam àníbi wàá kọ̀ fún ọ ó kọ̀ fún ta ni àwọn tàbí ara ẹ̀fílẹ̀ ẹjọ́ yanjú ara ìtàn ẹjọ́ tọ̀tọ̀ aláhàbà kí ló fàtà níbi sọ bẹ́ẹ̀ nǹkan tó fàtà níbi sọ bẹ́ẹ̀ ni pé arákùnrin nǹkan mẹ́rin ló fàtà níbi sọ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ òní pé. huwa jahil aláìmọ̀kan kò mọ ìdájọ́ ẹ̀sìn kankan ẹni tí ó sì mọ ìdájọ́ ẹ̀sìn aljahilu ma'zur shari'an ẹni bá jẹ́ aláìmọ̀kan a máa ń fún ní ẹsíùsì ni a kì í jágbe mọ́ láti kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ wàá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàá kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ bil-lin pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. òun wàá fi kọ̀lẹ́tì aláìmọ̀kan a kì í bú aláìmọ̀kan tó bá ṣe nǹkan nínú ẹ̀sìn a kì í ṣe ẹ̀kọ́ tá àkọ́kọ́ kọ́ lọ́dọ̀ àníbí nìyẹn nípa aláìmọ̀kan ni kò dá mọ́sáàsì mọ̀ kò mọ anything kò tiẹ̀ mẹ́tí mọ́sáàsì ṣe jẹ́ gan àwọn sàbí wa fẹ́ kọ̀ǹdẹ́ẹ̀mù ẹ̀ pẹ̀lú ariwo pẹ̀lú ìbúni àníbí ni rárá ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ torí kó jẹ́ aláìmọ̀kan aláìmọ̀kan sì rèé bóòlù àti mọ́ ń kọ́ rẹ tiẹ̀ ẹ́n ẹ kọ́ rẹ tiẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ọmọ méjì kan jọ gan wọ́n ṣe dáadáa tó pọ̀ gan inú mi dẹ́gbẹ̀ẹ́ àmọ́ kéékèèké bọ̀tún wọn ń lọlé kí ó láti nǹkan ti ń dára wọn ìmọ̀ ti ń dára wọn wọ́n ń sàlùwàlà jẹ́jẹ́ nílé àlùwàlà bàbá kan náà wọ́n ń sàlùwàlà àgbàlagbà ni kò má àlùwàlà ṣe níta ń ti gbẹ balabala bíi bẹ́ẹ̀ ti ẹ̀rọ ni àwọn ọmọ méjèèjì yẹn àwọn ti ń lọlé kéwú nìkan ti ń dára sí wọn wọn á rí bàbá yẹn pé ah bàbá yìí ó màlúwà láti àwọn ọmọ kéékèèké méjèèjì wọn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn gan orí wọn dẹ̀ pé wọn wá ní ìwọ ìkejì mi sàlùwàlá bí bàbá yẹn ti sàwàlẹ̀ kan ó ti sàwàlá jákujákun yẹn ṣé kí n wá kọ́ rẹ tiẹ̀ bàbá yẹn náà dẹ́ ṣe ni ó wà ń jókòó ọmọ yẹn wá ń sàlùwàlá dáadáa yẹn gẹ́lẹ́ bí bàbá yẹn ṣe ṣe ìkejì ẹ̀ wá ń kọ́rẹ́ ah ó sì á ń sọ̀rọ̀ wàhálà báwọn èyí ṣe báyẹn wá ń kọ́rẹ́ tí nígbà tí àgbàlagbà bàbá yẹn náà bàbá yẹn wá rí wípé òun gangan náà ń dọ́gbọ́n kọ́rẹ́ tí bàbá yẹn náà wá ṣàdúrà fáwọn ọmọ ẹgbẹ́ káàrí èmi gangan lẹ́ ń kọ́ yóò sì ṣàrọ̀ wàhálà ẹni ọ̀nà yẹn nìsín ọ̀nà tó dáa ni àbí ìṣe tó dáa ọ̀nà tó dáa ọmọ kan náà jọ kan àwọn méjèèjì wọn sọ lárúbáwá àmọ́ kéèké náà ni àwọn náà ẹ̀fẹ́ tó ẹ bá sẹ̀ bẹ̀rẹ̀ kéwú tó sẹ̀ bẹ̀rẹ̀ sí gbọ́ lárúbáwá a máa ni ó lè ó lè dọ́jà kó máa sọ lárúbáwá ìyá lọ́jà tí ó ń bọ̀ kankan ó lè sọ lárúbáwá sí a ìyá yóò máa kankan sá ní ti ń gbọ́ lárúbáwá ó lè fi lárúbáwá búyàn antamọ̀jì náà ẹni tó bá ti ń ṣe báyìí ó sẹ̀ ni antamọ̀jì náà kìnnìkan ó sẹ̀ bẹ̀rẹ̀ lárúbáwá nù àwọn méjèèjì náà wọ́n á rí bàbá àgbàlagbà àgbẹ̀ ni bàbá yẹn wàá gbọ́ wà ń pa ọ́ kò gbọ́ àwọn bàbá yẹn ti ẹ̀yẹ pé bàbá ò gbọ́ bàbá wọn á ní bàbá yẹn ti dàgbà tó ẹ̀jẹ̀ gbọ́ láwá kẹ̀kẹ́ ha àwọn ọmọ yẹn wá lọ ṣeré lódò bí wọ́n ti kó sódò nìyẹn wọ́n àdẹ̀ máa wẹ̀ wọ́n kó sódò báyìí dé wọn dẹ̀ máa wẹ̀ odò ti ń gbé wọn lọ bàbá àgbàlagbà yìí dẹ̀ máa wẹ̀ ń bó ti bẹ́ sódò ní ó wá swim ó wá kó àwọn ọmọ ìjà jẹ ó wá sọ pé á ah, ah, bẹ́yìn náà ti wá dàgbà tó yẹ ẹ̀ẹ́dẹ̀ ọmọ ti ń wẹ̀ táyì pé nìsín àyèmọ̀ kan ti nìsín ibo ló ń lọ já ikú ni ẹ̀ ń lọ kú nìyẹn táyì pé àyèmọ̀ kan tèmi táyì ní mi ìmọ̀ náwó mi ìmọ̀ sọ́ọ̀bù yìí táyì pé mo ti wà láàyè ẹni kálukú oníbi tó ní ìmọ̀dí tiẹ̀ sí bàbá yẹn wá kàn lẹ́gbẹ̀ẹ́ èèyàn kì í ṣe báyìí ẹni tó mọ̀ yìí kò ṣe kí ni kò mọ̀ yìí sọ ẹni tó bá jẹ́ aláìmọ̀kan nínú ẹ̀sìn tó bá ṣe nǹkan kan tẹ́ bá fẹ́ correct ẹ correct bí rìpì wà lè pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ibo la ti rẹ́kọ̀ọ́ yẹn kọ́ ìfèsì tànàbí bá àárọ̀ bí tó bá lò ó kọ̀ndẹ́mù ìṣesí àwọn sàbẹ̀ yẹn ìgbé kan fi lẹ̀ ẹ̀dígbà ìdí àkọ́kọ́ nìyẹn mo sọ pé ìdí mẹ́rin ló fà á sáni bí òfin lè ma ìdí ẹlẹ́ẹ̀kejì àkọ́kọ́ ni kó jẹ́ aláìmọ̀kan aláìmọ̀kan sì rí màá dúró màá dúró jù ìdí ẹlẹ́ẹ̀kẹta ó lágbára jù ń bẹ̀ gangan òun ni wípé táwọn sábẹ́ ṣe jágbe mọ yẹn tó bá sáré kọ́ọ̀tì ìtọ̀ yẹn ẹni tí ń tọ̀ lọ ẹ̀sà ìjàgbọ́mọdé ilé tó sáré kọ́ọ̀tì ìtọ̀ yẹn àbí tó stọ́ọ̀pù ẹ̀ tí ò tọ̀ mọ́ à bàbá ńlá dọ́rọ́rù ìnira ni ó kó bá àlàáfíà rẹ̀ àwọn onímọ̀ ìlera wọ́n jẹ́ ká mọ̀ yìí pé ẹni tọ̀ kò gbọ́dọ̀ tọ̀ ni mọ́ fi ìtọ̀ pamọ́ kó wá sí tọ̀ àbíkẹ́ òun ní ṣòro rò pé ìtọ̀ ń gbọ̀n ẹ̀ wọ́n pàtọ́ mọ́ra lọ́tọ̀ àjẹ́wé wà ní problem bíi bladder ẹ̀ níbi ilé ìtọ̀ tó bá yá bladder rẹ̀ yóò padà dẹnu lẹ̀ bí ìgò kínní dípò tó bá ti ń fìtọ̀ ọ́lẹ̀ síbẹ̀ fún ìgbà pípẹ́ ìwọ náà ń fìlì pé ìtọ̀ ń gbẹ ò dẹ̀ fílẹ̀ ò dẹ̀ tọ̀ ó yẹ kó o lọ rìlíìsì bladder yẹn títọ̀ jáde kó ń bẹ̀ kára tẹ̀ náà sílẹ̀ ó wá mú tọ̀ mára òun mú mára tó bá ń ṣe bẹ́ẹ̀ ṣe bladder yẹn náà padà kò ní ẹbí àgbàlagbà mi kò ní mọ̀ ìgbà tí ìtọ́jáde lára wọn bládà rẹ di slack di sọ tẹ́lẹ̀ so kò dáa nínú nípa health nípa ìlera kéèyàn máa tọ̀ lọ kó wá dá kínni ó dá ìtọ̀ mọ́ra kò dáa so láti mọ̀ bá lákàlẹ́ bí mọ̀ bá kó bá káwọn sàbí mọ̀ bá kó bá arákùnrin àdébì nìkan filẹ̀ kó ṣe kínni ó tọ̀ tán kan filẹ̀ kó tọ̀ tán ìdí mẹ́rẹ̀ẹ̀rin nìyẹn tani ó ràn mí létí ìdí mẹ́rẹ̀ẹ̀rin yẹn alákọ̀ọ́kọ́ ẹ́ ẹ́ torí kọjá láì màkàn ìjọkùn làkàrà ẹtí wọ́n tẹ̀jà láì màkàn lélẹ̀ bó la ti mọ́ kọ́ lẹ́tẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ lẹ́tẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ gbọ́dọ̀ bú ẹ gbọ́dọ̀ jágbe wọn àfi tó bá jẹ́ mukabiru lil haq aw mu'anid ẹ lè lè mọ báyìí tó bá jẹ́ ní ti ń takò òdodo àbólórí kunkun ẹ lè wá lè mọ́ gbà náà ṣùgbọ́n nípìnlẹ̀ ẹ bá lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti fi kọ̀rẹ́tì tẹ̀bá wá kọ̀rẹ́tì ẹ̀ tán tó wá jẹ́ aláìmọ̀kan wá ni tó wá jẹ́ kinní kan ni kó ní kíni sẹ́yìn lọ́lọ́run rántí mi ni ha ìtọ́wà lára yín ẹ̀dẹ̀ tó wá gbé kírun ẹ̀dẹ̀ sàlàyé fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló bá ní kíni ẹ fi mí lẹ̀ sẹ́yìn pé ọlọ́run ni tọ́lọ́run rántí mi ni sẹ́yìn lẹ́gbàrún ni òsì ẹ wá lè lé mọ́ngbà náà torí pé ìyẹn àwọn afáàsọ pé odidi muhanid odidi mukabir ẹni tí ń takò òdodo ẹni tí ò fẹ́ gbòdodo wọlé pọ̀tù wáyé pé aláìmọ̀kan aláìmọ̀kan lélẹ́yìí tí a bá kọ̀rẹ́tẹ̀ kò ní takò yín ó dà inú rẹ̀ ó dùn tí a bá ti kọ̀rẹ́tẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n alágídí ọkàn tí ẹ̀ bá kọ̀rẹ́tẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní yóò takò yín ìyàtọ̀ tó wà láàrin méjèèjì nìyẹn kí lẹ́lẹ́kejì ẹ̀hẹ́n tó máa jágbe ma tó bá ń sá lọ pẹ̀lú ìtọ̀ yẹn nítorí títọ̀ yẹn wà lójú kan náà yóò padà sẹ́yìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ibi tó gbà kọjá ìdí yẹn táwọn ibi ní káwọn tàbí ṣe kínni ká fi ilẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹ́ ní gbọ́ ẹ̀hẹ́n kí ìtọ̀ yẹn kó mọ̀ jẹ́ pé ibi tó bá ti ń lọ tó ti sáko mẹ́ tí àwọn tàbí ti le yóò padà wàá dà sí aṣọ rẹ̀ yóò dà sí ara rìn ẹ̀gbìn yóò tó wá spẹ́ẹ̀dì sí ẹlẹ́ẹ̀kẹrin òun ni wípé kó bá jẹ́ pé tó bá stọ́ọ̀pù ìtàn yẹn lójijì yóò kó nira bá ẹ̀jẹ̀ fún ìlera ẹ̀ torí pé kò dáa kẹ́ ẹ máa tọ̀ lọ́wọ́ èèyàn wá dá tọ̀ mọ́yàn jì títọ̀ yẹn wá padà sọ́hùn àkọ́dá ẹ̀gbin ni ó yẹ kó jáde ó yẹ kó pẹ́ mbẹ́ dájú àlọ́ àlọ́ àgbà àlọ́ sínú ọ̀fun àgbà tí bládà yẹn bá ti kún tí ẹ̀gbin yẹn fi kún èèyàn máa mà yá ìtọ̀ ń gbọ̀n nù tó wáyé pé gbẹ́ náà ni tí ẹ̀gbin yẹn bá ti wà níbi tó wà èèyàn náà máa mà yá kò fẹ́ yàgbẹ́ èèyàn á mà so ṣẹ̀dá ń fẹ́ tètè lọ rìlíìsì ẹ̀gbin yẹn kó tètè lọ rìlíìsì ẹ̀ kó wọ́n fi ilẹ̀ síbẹ̀ àtà níbi sọ fún wa pé tí àsìkò òun bá tó tí ìgbẹ́dẹ̀ ń gbọ̀n àbí tọ̀ ń gbọ̀n ìtọ̀ ilé ọ̀kọ́ lọ yanjú òní kọ́kọ́ lọ kírun akọlọ yanjú tọ̀nà akọlọ yanjú gbẹ ètò bá bá kí tó bá dẹ̀ bá kankan náà títí ẹ kò sí pọ́wẹ́ má pa ìtọ̀ mára pé à ah, mo fẹ́ kí jàmá à ah, mo fẹ́ kí hàn ah, má ti bá o gbẹ́ sí yìí má kó ìnira bára rẹ torí kó fẹ́ ṣe islam àti ríṣẹ́ báyẹn o nàám tọ̀yì ìdí tí ànábì fi kọ̀ fún àwọn tàbí kí wọ́n má le kí wọ́n dẹ̀ kí wọ́n má pa òrè lórí òun nìyẹn èyí tó tẹ̀lé ń bẹ̀ láti bí ti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú arákùnrin òun ni wípé láti bí ti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún yẹn òun ló wà ádìá lè kọ̀bùlì nasihati wa ta'lim òun ló lè jẹ́ kó gba òdodo tẹ́lẹ̀ fún ẹni tó ṣe mistake ṣe pé ó kàn wọ ọ́nà dànù wo jáàná mọ̀ ló wọ̀ láàjẹ́ kí n kọ̀rẹ́ tiẹ̀ ṣé yóò gbà lọ́wọ́ wa onígbà náà kódà ó lè sọ fún mi pé jáàná mọ̀ gan lòún fẹ́ wọ̀ tí wọ́n ló dájà ànámà ni ẹ̀fẹ́ kọ́lẹ́ẹ̀tì yẹn kọ́kọ́ bú ná ẹ̀fẹ́ kọ́lẹ́ẹ̀tì ẹ̀nú ẹ̀sẹ̀ ẹ̀dí kọ́kọ́ lálàsí ẹ̀ kò ní gbà ṣùgbọ́n tí wọ́n jẹ́ mohanid ẹ̀dí kọ́lẹ́ẹ̀tì ẹ̀ mọ̀rọ́ọ̀t ẹ̀dí kọ́lẹ́ẹ̀tì láì mọ̀ yé gbà ó sì ń ṣe kinní yẹn náà ẹ̀ lè mọ̀ gbẹgbẹ eléyìí mohanid ò ẹ ti gbogbo ẹ gbọ́ ibì kan náà ló ń já sí kò sí tó burúkú ẹ lálàtì ẹ ẹ lè má ṣùgbọ́n nípìnlẹ̀ ẹ ti sọ̀rọ̀ tó sáni bí o bá ti sùúrù fún báyẹn òdodo dáná bí fẹ́ kó gbà yẹn kò ní ṣe kínní kò ní gbà lára ẹ̀kọ́ mi tó wà bẹ̀rẹ̀ yẹn ló fà sáni bí fi sọ fún pé wá nígbà tó wá tọ̀ àníbi ni inna hada inna hadhihi sórí mọ́sálásí ibi tí wọ́n bá ti pè ní mọ́sálásí látàsílù lè ṣe ìhìn a gbọ́dọ̀ ṣe nǹkan kan bẹ́ẹ̀ min hadal baul wal qadar àìtọ́ síbẹ̀ sọ̀ ń gbọ́ olóńgbọ́ àìsí ìyàgbẹ́ síbẹ̀ sọ̀ gbọ́ olóńgbọ́ wa innama hiya li dhikrillah azza wa jal nǹkan tá a máa ń ṣe nínú mọ́sálásí ni pé a fi ìrántí àlọ́hùn bẹ́ẹ̀ wọ́n sọ láti a fi ìrùn bẹ́ẹ̀ wà kìrọ̀ á ti kùrán káka kùrán bẹ́ẹ̀ tó gbọ́ olóńgbọ́ ẹ̀rí pé ó gbà kìíní yẹn wọlé tó bá tó wá mi sìn tó tó wá tọ̀ ẹ̀ẹ́n yóò jẹ̀yà àníbi lè mọ̀ lára ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ ni lọ́dọ̀ àwọn àfa ẹ̀kọ́ kan tó wá wà bẹ́ẹ̀ ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ ni wípé ẹ̀yin dàtà àbí mẹ́ta àbí mẹ́rin hmm? ìgbà míì ó máa ń ṣẹlẹ̀ síyàn even nínú ayé gan àbí nínú ẹ̀sìn ó fẹ́ ṣe nǹkan kò sí ọgbọ́n àti kò sí kan nínú àwọn nǹkan yẹn ṣùgbọ́n eléyìí aburú ni eléyìí aburú ni eléyìí aburú ni gbogbo tó fẹ́ ṣe aburú ni gbogbo ẹ̀ kò dẹ̀ sí ọgbọ́n tó fẹ́ dá ògbọ́dọ̀ sí kan àǹfààní sọ pé tó bá rí bẹ́ẹ̀ tí mọ̀fásìlì bá ti tàgbà hámà tí wọ́n bá ti wọnú ara báyẹn kò dẹ̀ sí ọgbọ́n tó fẹ́ dá wọ́n sọ pé yòókàbù àkọ́fùhà èyí tó bá lẹ̀ tí aburú ẹ̀ bá kéré òun láṣẹ kínni òun láṣẹ ìtaburú ẹ̀ bá kéré àfihàn lápẹjù rẹ̀ ìtaburú ẹ̀ bá ti kéré láṣẹ kínni láṣẹ. ìwé ẹ̀ ló ṣe ìtarakùnrin káwọn sábẹ jágbe ma kó dá ìtọ̀ mara káwọn sábẹ le kítọ̀ kítọ̀ yí gbogbo mọ́sálásí káwọn sábẹ le kítọ̀ kún gbogbo ara tiẹ̀ gángan káwọn sábẹ le kọ́yẹ́ pé létà tó máa fẹ́ kọ́ rẹ̀ tiẹ̀ kò ní padà gbà mọ́ torí pé ẹ ti lé dànù ẹ ti bu gbogbo ẹ̀ aburú ni àbí bẹ́ẹ̀ kọ́ ni kó tọ̀ sínú mọ́sálásí tí ń tọ̀ sí yẹn náà dáadáa lòun náà bá burú aburú lòun náà náà ẹwà aburú yẹn bó ṣe pọ̀ tó bíi márùn-ún àníbi wa mú àkọ́fù rẹ̀ ètò wà lẹ́ẹ̀ aburú ẹ̀ kéré jù àníbi wa mú oníkíni kó fẹ̀ kan tọ̀ sínú mọ́sáàsì wọ́n tó bá tọ̀ sáàyè yẹn ẹ̀gbin ò ní kọjá yẹn kò ní transfer sára rẹ̀ táwọn bá kọ̀ lẹ́sẹ̀ lítà yóò jẹ́ kan lè gbà yóò jẹ́ kó lè gbà ẹ̀gbin ò ní dá sára rẹ̀ kò ní ta sára aṣọ rẹ̀ ìdá aburú náà lè fi ṣe yìí náà kéèyàn máa làwùwátà mọ́sálásí kó máa dọ̀tí mọ́sálásí aburú lòun náà bọ̀ eléyìí sì lẹ́ẹ̀sì aburú ẹ̀ sì lẹ́ẹ̀sì ju gbogbo àwọn tá a sọ yẹn lọ àbí kẹ̀kẹ́ dátọ̀ mọ́ lára kó lọ kó bá ẹ̀ kéèyàn gbọ́ ẹ̀sìn yé nǹkan tó dáa púpọ̀ jù àfọyín lápèjúwe wọ́n ní obìnrin kan jọ kan wọ́n ní ojú òtọ́ kò ojú òtọ́ ẹ̀kọ́ ọ̀bẹ lèmi fẹ́ yọ wọ́n lẹ́lẹ́ àti gbọ́dọ̀ wá jẹ́lẹ̀ à òjò wá rọ̀ òjò wá rọ̀ lágbára gan àwọn òjò tí máa ń di ojú ọ̀nà yẹn téèyàn ní láàyè téèyàn ní láǹfààní àti kọjá yẹn ó ti ṣe irú ẹ̀rí fún ìyá kan àwọn ìyá àgbàlagbà yẹn ìyá àgbàlagbà tó doni àwọn ọkùnrin ń tà láti lọ́ntì wọn èmi náà dẹ́wọ̀ gbà ọkùnrin lèmi náà bó la ṣe èmi wá wọlé odò yẹn pété mi kọjá bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò lè lọ ìyá yẹn àgbàlagbà ni ló bá sáà dì mọ́ mi lápá kí n jọ àfa àlájì kí n mú kọjá kò sí pọ́nmẹ́ ó sáà mọ́ mi lápá ìyá ọya ẹja máa lọ ẹsẹsẹ báyìí ni o àbá <laughs> dáa ní ọ̀nà lódò wá sí yìí ló wá ní orúkọ Jésù ìyá màá dùn yín lẹ́yìn mi ráyè gbélé o jésù nìkan lọ bá ń gbà ní ilé iṣẹ́ àbíkò láàṣẹ tó dò bá lọ gbé wa lọ́nbí ìbàdí pé kájọ kú pẹ̀lú ní orúkọ jésù ní ẹ̀kọ́ bá ẹ̀sìn tí mo ti dé bọ̀ láti ọdún ìwà ẹ wà fi ti ń kó bá mi ìyá bá ní rárá ah, ọ̀dà àwọn ìsọ bẹ́ẹ̀ ó sì ah, ẹ wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ o ẹ wọ́n fi ti ń kó bá mi o orúkọ jésù bá wò. Ah, a lè sọ níṣẹ́ bóyá odò yìí la fẹ́ bá lọ ìwà bá lórúkọ jésù níbi mo ti ń kíwá ní kókò wàhálà tí mo kó àmì sí látọ̀dún <laughs> ìyá ẹ ìyàwó ní ara ìtọ́wà hmm, hmm, hmm. ah, ìyá ẹ̀rọ sì báyìí mọ́ ẹja ẹ̀mọ́ fi tún kó bá mi o ó kọ jésù bò ó tábàjọ lọ bódò lọ ń kọ́ àlọ́ àgbèmìdì láti kí a mọ̀ pé mo kọ jésù àtọ́jọ òun <laughs> ó dà sí dákẹ́ nìyẹn àti àkọjá òjò yẹn tó wọn lélẹ̀ àyẹn ó kó sódò báyẹn ní ìmọ̀ sí ha rẹ̀ ní ìmọ̀ bóyá òdodo ni o bọ̀yẹ̀kọ́ tó wà ń bẹ̀ torí ẹni tó bá ti lè sí wọ́n ní ní ọkùnrin kan bá Saidi mọ̀ pé kóun fi lè rẹ́sì ẹ̀ tó bá ní a'udhu billahi ọkùnrin ò lè dì mọ́ o tọ̀ lọkùnrin bá fi lẹ̀ odò tá a lọ ní ògbẹ́sìn rárá kò tiẹ̀ mọ anything inú ẹ̀sìn kódà ní tó súnmọ́ ni pé tálọ̀ ò bá ba lò pẹ̀lú dédé rẹ̀ ó súnmọ́ kó tó jẹ́yà lórí nǹkan yẹn kò gbọ́n kankan yẹn dọ́rọ̀rù méjì ó ti wà báyìí mọ́tàdà méjì aburú méjì ti wà kí láburú alákọ̀ọ́kọ́ ìbódò lọ ó parí ìgbésí ayé ẹ̀ ó ti wà ẹlẹ́ẹ̀kejì nǹkan ọkùnrin gbé aburú kejì kò dẹ̀ sí ọgbọ́n tó fẹ́ dánu méjèèjì ó gbọ́dọ̀ sí kínni ó gbọ́dọ̀ sí kán kí ó ṣe yóò tọ́ka àkọ́fù dọ̀rọ̀ rẹ̀ yóò àmú ìta burú ẹ̀ lẹ́yìn nínú kódò gbé lọ kó ń parí gbèsè ayé òun àbí kẹ́ni ẹ gbé òun ẹ̀ẹ̀kan náà nìkan pé yóò mọ gbé ọ lọ ó sì yọ òun yóò mú kejì yẹn láti fi ṣèfù ara ẹ̀ nǹkan pè ní èlìtìkà àkọ́fì dọ̀rọ̀ rẹ̀ ká ṣe nígbà tí aburú bá pé méjì níwájú ẹni àbí mẹ́ta tí ò dẹ̀ sí ọgbọ́n tó fẹ́ dá tó dá dẹ́nu gbọ́dọ̀ sí kan àwọn aburú yẹn wàá ro sẹ́ǹsì ewu laburú ẹ̀ kéré jù ìyẹn ni wàá mú inú ṣẹ̀ríà ìwé ìlànà bí ṣe yẹn mo sọ pé ẹ̀kọ́ pọ̀ fi hadith yẹn tí wọ́n á ní kí n máa túlẹ̀ ànídìde o ẹ̀kọ́ pọ̀ hadith kékeré tẹ́lẹ̀ mo dọ́ aka yẹn ẹ̀kọ́ pọ̀ bẹ́ẹ̀ so ànábì mú aburú tó kéré jù tọ̀ sínú wọn sáà sí máa wọ̀rì ó wá rí gbogbo àwọn mọ̀fásìdù ní àwọn aburú mi tí mo ti dòó lẹ̀ yẹn ó fi kékeré yẹn ó mú òun kó lè bá fi kọ̀ndẹ́mù àwọn aburú ńláńlá náà àpèjúwe mi àwọn yẹn máa ń béèrè púpọ̀ gan lọ́wọ́ mi obìnrin ó ń lébọ̀ láti jẹ̀ta ìjẹrin òbí ma wọ́n fa mi sí lára wọ́n ti gbẹ wọ́n á transfer ọ̀yà ẹ̀ máa lọ usage ẹ̀ máa lọ loot ẹ̀ máa lọ kíní kan wọ́n bá gbé lọ bẹ̀. owó de bẹ́ẹ̀ báyìí dé ó ti ń rẹ obìnrin yẹn tó wá dẹ̀ fi lè rẹ̀ tán báyẹn wàhálà ti dé yóò kù ni bàtà wọn á tọ́ síìtù yẹn kò sí obìnrin tó fẹ́ operate wọn náà fẹ́ ṣe operation fún mi tí ẹ ṣàbẹ̀wò lẹ́ ń pè ọkùnrin ló wà nípìnlẹ̀ sì rèé òtọ́ kí ọkùnrin kó máa rí ara obìnrin àbí kó tẹ̀ máa ra bẹ̀rẹ̀ ọkùnrin lọ́kùnrin kò tọ́. bọ́ mọ́sálà méjì ti wà báyìí aburú mélòó aburú ikú láti ṣèfù ẹ̀mí ẹ̀ ó ti wà ń lẹ̀ ẹ̀kú táwọn bá lọ ṣèfù ẹ̀mí ẹ̀ ní múmẹ́ǹtì yẹn ó pọ́sibú kó fò fẹ́ǹsì kó bọ́ sálẹ̀ kìámà tàbí kí ọkùnrin kó ọ̀pẹ̀tì ẹ̀ ewu la burú ẹ̀ kéré jù kó ọ̀pẹ̀tì ẹ̀ láti fi ṣèfù ẹ̀mí ẹ̀ ẹgbẹ́ lọ́wọ́ rárá àwùjọ ìlà yóò á máa lọ àlùkí á máa ní sàlámà àlékún á à ọ ó ti bẹ́yà ògbẹ́sìn yìí ògbẹ́sìn yìí ètìkábọ̀ àkọ́kì dọ̀rọ̀ rẹ̀ ń níbi ìlú níbi hadith yẹn ìṣe aburú ni kí ànábì máa wò yàn rìnrìn kó dẹ̀ máa tọ̀ sínú mọ́sáàsì mọ́sáàdà ni nà nínú mọ́sáàsì àlọ́ kí yẹn máa tẹ̀sí síbẹ̀ aburú ṣùgbọ́n ànábì fara máa aburú yẹn torí pé àwọn aburú tí mo kà á lẹ̀ yẹn pọ̀ ju òun lọ yẹn ló fà nà ṣe pé ànábì wa kọ́ wa ní ìsìnkú tá a bá ti rẹ́ni tí ń tọ̀ sínú mọ́sáàsì ká ti kí ni ká fi ilẹ̀ kì í ṣe pé tí ń kọ́ wa nìyẹn ṣùgbọ́n tí àwọn màfáàsìdù bá ti papọ̀ wàá mú ètò kéré ń bẹ̀ tó ń kíyà lára yẹn ọkọ tó wà bẹ́ẹ̀ ẹ̀kọ́ ẹlẹ ẹ̀kọ́ tó tún tẹ̀lé yẹn àwọn afa pé nǹkan kan ní fíkìrù nkari limunkar ó wà bí hadithi fíkìrù mọdà nkari limunkar àgbọ́yé tó wà níbi afẹ́ takò aburú àgbọ́yé wà mẹ́ nkari limunkar aburú lélẹ̀ o dẹ̀ fẹ́ kọ̀rẹ́tì nǹkan yẹn fíkì wa mẹ́ o gbọ́dọ̀ gbọ́ yín ní sẹ̀ríà. àìmọye àwọn èèyàn lónìí tẹ́ pé wọ́n ń takò aburú wọn rẹ̀ gbọ́ àgbóyè ìtakò aburú wọn gbọ́ yóò kàn dá wàhálà rẹ̀. wọ́n dá wàhálà rẹ̀ nìyẹn bọ́dà kan gbà kan ó pè mí wọ́n lù ú rè bọ́dà ni o wọ́n wálé ọdún àwọn bọ́dà yẹn àwọn ẹ̀gbọ́n yẹn láti kó àwọn tó lówó àwọn tó lówó wọn sàkó àwọn wá wọn wá lélẹ̀ à wọn wá lélẹ̀ à báyìí dé bàbá ìtìrè ẹlẹ́bọ ni lóòótọ́ mùsùlùmí náà ní pẹrẹ òní bàbá yẹn o bọ̀ lóòótọ́ ẹlẹ́bọ ni ó ti ẹ bọ́jú wèrè lọ bàbá yẹn wá ń fẹjọ́ sun àwọn ọmọ ẹ̀ nígbà tí wọ́n dé ọmọ òun pè òun ní ẹlẹ́bọ ẹlẹ́bọ ní ẹlẹ́bọ lòún ṣe àwọn ọmọ náà sì rè ìrókùn náà ni wọn ẹbọ tí wọn gan fẹẹ ju ti bàbá wọn lọ wọn wá pe bọdà ẹ ń gbọ́ bàbá wa wọn fẹjọ́ ẹ̀sùn olóhùn pé wọn lẹlẹbọ nǹkan nǹkan instead kó dẹ lo ọgbọ́n yóò ṣe ṣe láàrin yẹn òdìpẹ ní mùsùlùmí náà ló tọ òun láwọn ọ̀rọ̀ kan tó lè sọ yóò fi yóò fi ṣe nǹkan yẹn yóò fi ní ti ọ̀ràn sí lọ́rùn ó náà ti là á mọ́lẹ̀ pé kí ni ẹlẹ́bọ hánrán ni àbá ó jẹ yàbí rẹ̀ àwọn ẹ̀gbẹ́ rẹ̀ tán mu ojú wú gidi ní ogúdúgudú wọ́n lù bí wọ́n lù ju kùkú lọ abẹ́wò lẹ́ ń kùkú òjé kùkú òjé báwo wọ́n á pè mí oníkan tó ṣẹlẹ̀ sí ẹni pé títí nǹkan àti ìmọ̀ ò gbọ́ yìí ọ̀nà wo la máa ń gbà tako o aburú ó hàn níbi hadith anabi ẹ̀kọ́ pọ̀ mbẹ̀ gan ẹ̀kọ́ pọ̀ mbẹ̀ rẹ̀ ẹ rí i pé aburú larákùnrin yìí ń ṣe àbí anabi fẹ́ tẹ ó dẹ̀ fẹ́ takò wà anabi masha Allah wà fàkì ó gbọ́ yé gan torí pé nǹkan rẹ̀ mú nǹkan tẹ bá fẹ́ takò kò gbọdọ̀ jẹ́ pé nígbà tẹ bá takò aburú yẹn pẹ́pẹ́ mọ́sádà àzọm mínhù nǹkan tí ó lọ bí jáde tí ó rí pẹ́pẹ́ kìíní yóò lọ rìsọ́ọ̀tì sí kò gbọ́dọ̀ bí aburú jáde again àpò ah, mo ti fẹ́ sọ títakò aburú sẹ́ tẹ́fẹ́ takò aburú yẹn tẹ́fẹ́ takò tán rìsọ́ọ̀tì ẹ̀ nínú sẹ̀ríà sẹ̀ríà ò gbà pé pé nígbà tí àbájáde nǹkan yẹn fẹ́ jáde aburú tó wàá dálẹ̀ yóò wá ju aburú tẹ̀fẹ̀ kan kọ̀rẹ́ẹ̀tì lọ mọ́ wulẹ̀ ṣe àjẹpẹ́ òní ṣé ń gbà náà tí n bá tako nǹkan yìí aburú tí ó jáde rìsọ́ọ̀tì ẹ̀ yóò ju aburú nǹkan tí mo tako lọ tẹ̀lé àló gbọ́dọ̀ ṣe ẹlẹ́mi ò gbọ́ yé náà ó gbọ́dọ̀ bí gbogbo nǹkan lèyìn máa ń tako yìí ẹlẹ́mi ò gbọ́ yé tó gbọ́dọ̀ jẹ́ pé tó bá tako aburú yẹn rìsọ́ọ̀tì tí ó jáde kò gbọ́dọ̀ mú aburú dání nínú ṣẹ̀ríà tó bá jẹ́ pé yóò mú aburú tó ju aburú yẹn lọ ṣẹ̀ríà àgbà tó mọ̀ ṣe kí ni ẹ́ wọ́n wulẹ̀ ṣe kátó akọ aburú ìpínlẹ̀ inú ìṣẹ̀lẹ̀ àtúndẹ̀ lẹ́rìí alọ́ni walitakun minkum ummatun kí ló wí tẹ̀lé yad'una ila al-khair wa ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkar wa ulaika humul muflihun wa ulaika humul muflihun ní sọ́tò Ali Imran alọ́ni àwọn kan gbọ́dọ̀ máa bẹ nínú yín jẹ́ pé wọ́n máa pàṣẹ dáadáa wọ́n mọ̀ kọ̀ fún yẹn láyé ìwà àbàjẹ́ tọ́wọ́ ti rí ìwà àbàjẹ́ wọ́n mọ̀ kọ̀ fún ọ̀ràn yẹn ní fún wa ìwọ tó jóbìnrin àwọn fámìlì ẹ wá sílé yín wọ́n ṣe ìwà àbàjẹ́ sáko wọn kọ̀rẹ́ẹ̀tì wọn ìwọ tó jọkùnrin orí ìwà àbàjẹ́ nínú ilé lọ́dọ̀ àwọn àbúrò ẹ àbí lọ́dọ̀ ọmọ ẹ àbí lọ́dọ̀ ìyàwó ẹ ṣe nǹkan àrò ẹ sáko dandan tó bá ti lágbára ẹ anabi ni níbi hadith abu sa'id al-khudri anabi ni man ra'a minkum munkara kí ló wí falyughayyirhu bi yadihi wa in lam yastati fabi lisanihi wa in lam yastati fabi qalbihi wa dhalika adhafu al-iman anabi ni tó bá ti rí ìwà bàjẹ́ nínú yín kó yí padà pẹ̀lú ọwọ́ ẹ̀ tí ò bá lágbára kó yí padà pẹ̀lẹ́nu ẹ̀ tí ò bá lágbára kó yí padà pẹ̀lú anabi ni ìfi ọkàn yí padà yẹn gangan ló lẹ́jù òun ló le jù nínú ìgbàgbọ́ ìyẹn túmọ̀ sí pé tá a bára burú ìpìlẹ̀ ní kíni ẹ́ kájú padà ìpìlẹ̀ ní ká kọ̀rẹ́ sí nǹkan yẹn ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kó mọ̀ jẹ́ pé rìsọ́ọ̀tì tí ó bí jáde aburú yóò wà lọ ju nǹkan tí atakùn yẹn lọ. ẹ wúru àwọn mọ̀tò àárọ̀ tó ta máa ń ṣe tíṣẹ̀rẹ̀ òfin gbà wọlé nìyẹn ìwọ́de ìwọ́de strike èwo náà máa ń pè ìwọ́de yẹn protest ẹ̀sìn protest protest táwọn yóò jáde sí street ló máa ṣe wèrèwèrè káàkiri yẹn àti strike ìṣẹ̀lẹ̀ ò farahàn kí ló fà á lóòótọ́ wọn àtàn ó fún yín lóòótọ́ ìjọba sẹ́yìn lóòótọ́ ìjọba mọ́júmọ́ yín lóòótọ́ ìjọba bù yín jẹ àti lọ ẹ wá fẹ́ ta kó nǹkan yẹn gbàtẹ́ wá ta kó nǹkan yẹn ẹ wá strike ẹ ṣe ìdúrọ́ọ̀bù ìdúrọ́ọ̀bù náà gbénu ṣẹ̀yà ẹ dá tẹ́lẹ̀ àwọn patient tó wà lọ sí tù wọ́n bẹ̀rẹ̀ sí kú àìsàn ẹyọkan ló gbé débẹ̀ ó bẹ̀rẹ̀ sí di mẹ́ta ẹ̀rí pé aburú tó jáde láti bẹ̀ ó ti pọ̀ ju aburú tí ẹ̀yin fẹ́ tẹ̀fẹ́ tako lọ ẹ wá ọ̀nà míì tẹ̀lé gbà bá ìjọba sọ̀rọ̀ tí wọ́n fi lísì sí i tí wọ́n fi ṣe nǹkan tẹ̀ fẹ́ àbí ẹ ṣe ìwọ́de ẹ wá ń dáná káàkiri àwọn ọmọ ìsọta àwọn wúlígáns wọ́n ti gbà nìyẹn àwọn bá fi ń jalè sí wọn ee wọ́n ti ń bọ̀ gbogbo àwọn ìyálòjé wọ́n bá fà gbogbo ọjà wọn nígbà táwọn ìyá ti sá lọ wọ́n máa fi ń jalè wọ́n fi ń gba fóònù lọ́wọ́ àwọn èèyàn ẹ̀rí pé aburú tó jáde ń bẹ̀ ó ti ju nǹkan tẹ́ takò lọ. ló fà tó yẹ pé ò sí kíni o kò fara mọ́ nǹkan yẹn kò fara mọ́. so a gbọ́dọ̀ gbọ́yé nípa fíkì òmádá nǹkan alẹ́lẹ́mọ̀ nǹkan ó ní ṣòrótù ó ní májẹ̀mú ṣòrótù lìmọ̀nkìr ó wà májẹ̀mú fún ẹni tó fẹ́ takò yàn ẹni tó fẹ́ kọ̀rẹ́tì yàn ó ní májẹ̀mú ṣùrùtùl munkar májẹ̀mú nǹkan tá a fẹ́ takò òun náà ni májẹ̀mú òun náà ni maratibul munkar ìpele wo ló wà fún ìtakò nǹkan òun náà ni òun náà nípele ó nípele náà so nínú májẹ̀mú ìwọ tó fẹ́ takò nǹkan òun ni alìsílám wat-taklif kò jẹ́ mùsùlùmí kò sì bàlágà kò dẹ̀ lágbára láti takò nǹkan yẹn ó lágbára láti takò nǹkan yẹn ó fẹ́ takò dádì ẹ ọ̀mùtí ó lè mùtọ̀ díẹ̀ dádì ẹ gangan tá a bá gbé ìtọ̀ kalẹ̀ níbi tó ń mú nǹkan dé ó lè mú ìtọ̀ díẹ̀ òní dẹ̀ rẹ̀ ń sùn òní rẹ̀ níwèé òun ló ń fọ́ lóúnjẹ sọyìí sọ pé ọ̀rọ̀ ẹ ti gba ọpọlọ bóòlù sí fẹ́ takò ọ̀rọ̀ yẹn ti ní kó takò kò gbọ́dọ̀ fọpọlọ gbé kalẹ̀ kó pé báyìí báyìí báyìí báyìí tó ní ó fi rí sìn alọba ní orísìn fine tó bá rísìn sílẹ̀ torí pé tó bá lọ takò lọ́nà tí ó padà mú aburú dání yóò ní ẹ́ẹ̀ ókè ọtí tó wọn á mú òun rán sùnmọ́ òun rán lé òun rán lé kí wọ́n tiẹ̀ bá ọ̀nà àti pé ògbọ́ kíkí òyìnká rí mú nǹkan ògbọ́ yìí ọ̀nà olè máa ń gbà takò nǹkan ògbọ́ yìí nínú ṣurutul munkar májẹ̀mú tó wà fún aburú gangan tá a fẹ́ correct kí níyẹn nínú ṣẹ̀ríà ò gbọ́dọ̀ jáburú. àìmọye assumption nǹkan mi ò kí ń sáburú ìwọ ló wọn àzùn nípa burú ni ó wà máa takò nǹkan tó dáa ó máa expect kó n dàgbà burú lápèjúwe Ramadan ní bọ́ ẹni sẹ́ ọ wá rí ẹnìkan tí ń jẹun lọ́sàn-án àwẹ̀ ọ wá bẹ̀rẹ̀ sí bu òun jẹun lọ́sàn-án àwẹ̀ olùkíní kan olùkíní kan sẹ́rí pé kò sú ọ̀fun pé múkàrù nìkan yẹn náà kò sú ọ̀pẹ kò sú ọ̀fun pé aburú ló ń ṣe yẹn torí pé ó lè jẹ́ mọ̀rí ó lè jẹ́ aláìsàn àgbẹ̀ ẹ̀kọ́ ni ebi sẹ́yìn àyọ̀dà abáláìsàn kó jẹun ní ọ̀sán àwẹ̀ ó lè jẹ́ mùsàfẹ́ ó lè jẹ́ ẹni tó rìnrìn àjò àbí anything ló lè jẹ́ ó lè jẹ́ obìnrin tí ó ṣe nǹkan ṣe nǹkan ọdún so o fẹ́ takò o gbọ́dọ̀ ṣúọ̀ ipe nǹkan tó fẹ́ takò yìí o aburú ni àìjẹ́bẹ́ aburú lè tẹ̀yìn ẹ̀jọ́ ó lè tẹ̀yìn ẹ̀ jáde sí ẹ̀ wàá dáhùn tajà sùn o sì gbọ́dọ̀ tọpinpin ṣẹ̀rí ọ̀wà aláwọ̀ wa ká máa tọpinpin bàbá ìmọ̀ọ́mù yìí àtẹ̀lé délé ńjọ kan mo fẹ́ wò bóyá ó ṣe kíní kàbá ṣẹ̀rí ọ̀ràn ẹni yìí mo fẹ́ máa sọ bóyá ìmọ̀ ń ṣe báyìí ṣẹ̀rí ọ̀ràn nítorí bá rí ni kò sọ̀rọ̀ lé lórí mọ́tò pínpín wọ́n dààmú ara ẹ̀ adẹ̀ni mọ̀rọ̀ tìbù kí ni mo pè é àlùmọ̀ǹkà ìpele tàfi máa ń takò nǹkan ó ti wà náà àdìsí mo kàlẹ́ kan náà mọ̀rọ̀ àmì ń kó mùkárọ́ pálí ìgbà yúrù kí ni bìyẹ́ bìyẹ́ ọwọ́ ní nàbà wọn táló lágbára ọwọ́ aláṣẹ bí ọkọ lórí ìyàwó bí bàbá lórí ọmọ bí ọ̀gá lórí ọmọṣẹ́ bí ìjọba lórí àwa tá a wà lábẹ́ àwọn yẹn lè lágbára láti fọwọ́ yí nǹkan padà wọn lágbára ìyàwó mi dé báyìí pé ọkọ bá jẹ́ dẹ̀ǹdẹ̀wù rẹ̀ nínú ilé o ó lè fọwọ́ yí nǹkan padà fún ìyàwó rẹ̀ látòní lọ́wọ́ ìyàwó mi ò gbọ́dọ̀ ṣe báyìí mọ́ ó jẹ́ pé aburú ni nǹkan yẹn yóò lágbára ó lè fọwọ́ yí padà that is first stage ọmọ rẹ̀ òun láti lágbára lórí láti sọ pé ó yá òun gbọ́dọ̀ ṣe nǹkan báyìí mọ́ ó yẹ pé aburú ni nǹkan yẹn ànímí nípa yín lámì ẹ̀sítàdé ẹ̀yìn tí ó bá wá lágbára àbí gbogbo alágbára láti fọwọ́ yìí kan padà ní kí ló tẹ̀lé fábìlì sáàni ìdá àlìǹkárù bìlìyẹ́dì ńlá àkọ́kọ́ àlìǹkárù bìlì sáàni ká fi ọ ẹnu yí padà ńlẹ lẹ́ẹ̀kejì kí ló mí pẹ̀lú ẹ̀ láti wá àtúntẹ̀ nìyẹn olùsèwàsí fún bàbá ẹ olùsèwàsí fún mọ̀mọ́ ẹ olùsèwàsí fún àfa ẹ olùsèwàsí fún olórí orílẹ̀-èdè fún ọ̀rẹ́ ẹ tó bá lágbára àti du ọwọ́ because o lágbára àti pọ́ọ̀sì nǹkan yẹn bí kò má ṣe wọn kí ló kù jàmá ẹnu àfẹnusọ̀rọ̀ sálọ bá ní gbọ́ tó wà dé gbọ́ ẹlòmíì náà tó wà ń bẹ wọn àbí ọ̀dà o lágbára láti láti fẹnu bá sọ̀rọ̀ yóò kó aburú báyìí àjẹpé kí ló kù àlìǹkàr bìlìkọlì ọkàn ló fi yanjú ara ẹ báwọn. sẹ́ńtì ọ̀tá mi sọ pé wàdà àlìkà àdùn àfìlì mẹ́rin kí a fi ọkàn yí nǹkan yẹn padà yẹn òun ló lẹ jù nínú gbàgbọ́ ẹni tí ò bá sí nípele mẹ́tẹ̀ẹ̀ta yẹn kì í ṣe mùsùlùmí bó ló ti fẹ́ ṣe orí ẹni tó ń mutí o lè fọwọ́ ẹ̀ yí padà kó o gba ìgò yẹn lọ́wọ́ ẹ̀ kó o lẹ̀ mọ́lẹ̀ o lágbára yẹn o tó lágbára kó o ṣe wáàbí fún o tó lágbára yẹn ọkàn yẹn o tún kò rẹ̀ àbó ló sáré jẹ́ mùsùlùmí báyẹn ó kéré ju ọkàn yẹn gbọ́dọ̀ kó o bá sùhánù láì ilé ìbùsùn mutí ah, àrọ́mùdẹ inú ẹ̀ tó wá ń dùn sí àá òye ni ẹ o ò lè mẹ́ta o mo jẹ́rìí èmi gan mo lè mu mẹ́wàá mo ṣe wà ẹ́ ó kéré jù báwa ta tó bá rí munkar nǹkan tí ò dáa nínú ṣẹ̀ríà èyí tó kéré jù ní kíni láfọkàn yí padà bàbá ẹ àgbákò ní tìǹà ni títí ń gbé dúdú wálé tí wàá títí mọ́mí ẹ̀ ń lé bẹ́ẹ̀ ni ń gbé pupa wálé ó lè fọwọ́ yí padà náà alẹ́ wa ń bọ̀ wá tilẹ̀kùn alẹ́ ẹ lè wọlé lónìí sọ pé wọ́n kó kónú lé yẹn kò sì ní fún ọ lówó mọ́ ò lè fọwọ́ yí padà tọ́ o tún wá bá bàbá yẹn sọ̀rọ̀ náà o tún wá gbà kí ló kù ọkàn ló kù ìwọ náà ò gbọdọ̀ sọpọ́ọ̀tì ẹ̀ lórí ẹ̀ ìyẹn náà pé ni mọ̀rọ̀ ọtí àlìǹkà àwọn ìpele tá a fi máa ń takò nǹkan àìmọye nǹkan tó yẹ ká máa takò nínú ìlú tá a takò gbogbo àwọn ọmọ tó ń wọ pátákà kiri tó ń fi ọyàn lẹ yìí ó yẹ ká máa takò wọn náà tó alágbára alágbára ọwọ́ ẹnu gan-an bọ̀tà lọ́kàn ọkàn wọn ń bàjẹ́ tá a bá rí wọn torí pé ó ti ní òfin wèrè táwọn ń lò wípé freedom of kíni dressing tó tó bá lọ bá tó lù ú àbí tó ṣe kíní kan ó lè gbé ọ lọ ilé ẹjọ́ láti bẹ̀ wọ́n ó ja ó lọ mọ ti wá tiẹ̀ ní agọdí bẹ <laughs> àjẹpẹ òní pípé òyìn kárí ni mú ká ọmọ ìyá mi gbàdé òdi lágbára ọkàn òdi lágbára ọwọ́ òdi lágbára ẹnu ọkàn ló mọ fi yanjú ara ẹ torí pé ti wà ní òfin wọn pé tẹ́sí ẹ freedom of death ẹ máa mú ẹ tó bá gbé ọlẹ́lẹ́ ẹjọ́ yóò wí nìyẹn o yóò ní kẹ́tọ́ wù òun lòún wọ̀ ẹ dákun ó ti bóun náà ti máa ń pè é ó ti tako ẹ ó ti tako hmm? ó ti tako mara ìtòun ti takò mara ìtàn ọ̀ràn dẹni nínú òfin ìtàn gbé kalẹ̀ fúnra wọn. torí náà ànábì ni ajá dúdú black tó sì kọ́lọ̀ mi lára ẹ̀ ànábì tá a bá di ṣẹ̀tàn ni ẹ̀yẹ ká pa ni àìmọye ajá dúdú tí mo ti rí nígbà wọn wò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ọmọ ń gbádùn o ọtí àbá lọ pa olú ẹ̀ bá gbé kéèsì dìde tó bá di kóòtù olú ẹ̀ kọ́ lọ́mọ pàjá dúdú ní agodi ni nígbà mo ti wá rí báyẹn àbọ̀tí mọ́tàbà ẹlẹ́ẹ̀kẹta ìyẹn ni ká fi ọkàn sí kínní láfọn kọ̀kọ́ tó alágbára àìmọye ilé tẹ́tẹ́ tí ká débẹ̀ ká lọ wọn wo ni alágbára lágbá ìjọba lè ṣe ń tẹ ìjọba lè sọ pé ya gbogbo ilé tẹ́tẹ́ ọyá ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin sójà ẹbọ síta ẹ̀yin kíníkà ẹ lọ wọn wo kò sẹ́ni tí ò mú àwọn lágbára àti fọwọ́ yẹn ju ara wọn wọn lágbára àti ṣe wáàsí bọ́ a wá àlágbára àwọn yẹn èyí tá a bá lágbára á ṣe èyí tá a bá lágbára ńkọ́ á fi ilẹ̀ tó hadith dáwà ń bá lọ fàṣàjáró hùn náà àwọn yẹn wá jágbe mọ́ arákùnrin fàná àwọn nàbí ànábì wà kọ̀ fún wọn ìdí tá ànábì fòkọ̀ fún wọn mo ti ṣàlàyé fàlámà kọ́dọ̀ báwùlà pàtó wá parí ìtọ́ rẹ̀ tán tí yóò fàdá mi fi ní kó parí ìtọ́ rẹ̀ tán mo ti ṣàlàyé àbí ìṣàlàyé mo ti ṣàlàyé wàá mọ̀rọ̀ nàbí ìṣàlàm bí mi àníbi wa ni ọ̀yà yìí sàbẹ̀ ẹ lọ bu bọ́kìtì omi kan wa fa òrí kọ àlè àníbi wa ni kàn dá sí ìtọ̀ yẹn wọn wá fi sàn ìyẹn ni kàìfíyàtú tàtòhírì àwùjọ àwọn tàtòhírì nàjàsátì àwùjọ bá a ti máa ń mọ ilẹ̀ tí ẹ̀gbin bá wà ń bẹ nìyẹn á da omi sí ìtọ̀ yẹn á wà sàn á wà fi fọ́ kó ń tá a bá ti ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ti ṣe kí ni ilẹ̀ ti máa sọ eléyìí ní ìlànà tí sẹ́rí àgbékalẹ̀ bá a ti máa ń mọ ìtọ̀ tó bá dà sí orí rẹ̀ ìyẹn tó bá jẹ́ ìtọ̀ àgbàlagbà tàbí ìtọ̀ ọmọdé tó ti ń segẹ́ni tó ti ń jẹun ẹ bá ti ṣàlàyé ètò lọ wọ́n tó wá jẹ́ pé ìtọ̀ ọmọ kékeré lọ́kùnrin tí ò tí ì máa jẹun kí láá ṣe àwọn omi sí wọ́n á jẹ́ pé ìtọ̀ ọmọ kékeré lóbìnrin tí ò tí ì máa jẹun kọ́ àádọ́mi sí náà níta fọ́ àti ṣàlàyé yẹn jẹjọ. tó náà àníbi dáa gan ọ̀la ìlàjì níbẹ̀ pàlọ́ ọ̀nà ránṣẹ́ òun náà ló yẹ ká kọ́ sí ìgbà wo láà lè mọ yàn a gbọ́dọ̀ mọ̀ ìgbà wo láà rọ̀ fún a gbọ́dọ̀ mọ̀ báwo láà ṣe takò aburú kíni ó lágbára gan ókè nísìnyí ẹ wà àwọn boko haram ẹ wà látàkùrọ̀ àwọn sí àìní àgbóyè nǹkan ló ní mọ̀ nǹkan náà àwọn òtakò wípé aburú wà nílùú ẹ fẹ́ takọ abú tó wà ní ìlú ẹ wá wò wàhálà sẹ́yìn kóra yín sí ẹ̀yìn Boko Haram ẹ wá lọ ń gbénu gbóǹsìn ẹ fìyàwó lẹ̀ ẹ fọmọ lẹ̀ ẹ ń gbénu gbó ẹ ní stability ẹ lè dúró sójú kan náà ẹ ń sá káàkiri ni ẹ bá ti fúnra bí kó dà pé ìjọba ti gẹ̀ẹ́sì ẹ ti sáko mbẹ ẹ ẹ̀yin gbé òní bàyàbalẹ̀ ẹ dẹ̀ fẹ́ takọ aburú ṣé ẹ lágbára wọ́n lẹ́yìn tí ẹ ti pọ̀ jù nǹkan tó kó bá yín ni pé ẹ tẹ̀lé ẹ̀kọ́ Islam bá a ti máa ń takò ojú òbàdà tòkáwá náà akẹ́kọ̀ọ́ níbi nǹkan yẹn kí a lọ sí àlọ́ta àkójọ ojú ti ẹnì kọ̀ọ̀kan wa. àdúró báyìí inṣàlá ọ̀tàlá tó bá di ìsín bọ̀ á ti tẹ̀síwájú ibi hadith ní ìjọba ti ṣẹ́gun subhanahu wa ta'ala wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum. ورحمة الله وبركاته إبري بوا نعم طيب وعليكم السلام إيه معلش sọ̀rọ̀ ẹni yẹn ní àìsà gbàgbà kò dáa àbíkẹ́ ni ẹ bá ti di mọ̀hánì òdìsọ́ yẹn ṣe nǹkan tí ò dáa ẹ bá sọ̀rọ̀ yóò ṣàdìṣe ni yà á kò mọ̀ ẹ́ ẹ bá sọ̀rọ̀ ọ̀nà ẹ kó nǹkan yóò jẹ́ kó lè gbọ́ kọ̀ọ̀tì kan ẹ bá ti wá rí píta rẹ̀ eléyìí ò ní gàgà gbọ́dọ̀ òfin gàdó burú ètò bá rìn kẹ̀sì ìgbóhùn náà ló fa jihad láàrin ànábì àtàwọn kópa nípa jihad kìí ti jihad là níbi ti bẹ̀rẹ̀ kìí ti jihad ẹgbẹ́ ọlọ́pàá níbi láti nípínlẹ̀ wà dúró hún láti rán jẹ̀mí ìlà òun là ti bẹ̀rẹ̀ àníbi ní alọ́ òní wà níbi máa ti pẹ̀lẹ́ pẹ̀lú pẹ̀lú nígbà tó tún yá àníbi tún bẹ̀rẹ̀ pẹ̀lú mi tẹ́gbẹ́ wọ́n alọ́ òṣù ìṣọ́ ayé ti fún un. ó mọ̀ pé wọ́n ní. ìwà tó tún yá kódà níbi ìlú lọ sí mọ́ká gbà kan wọ́n lọ sí tọ́jú àníbi tó lọ dá níbi dúró ebi gbọ́dọ̀ lọ. àwọn tàbí yarí pé àkúwà níbi ìdí àwọn ilé yìí yà yá jàdá ẹni rárá ẹ̀mọ́ yá ìfẹ̀wọ́lẹ̀ títítítítítítítítítítí ìgbà tó ti gbọ́n ti di mọ̀ àníbí ni mo kà bí rúlé lẹ́hàn ẹ̀sìn àwọn ilé ìwé lọ́rọ̀ gbọ́mọ́ lójú pé ọlọ́wọ́ àrẹ ọdá ń gbà náà ẹ bá wọn jà jihad ó sì jihad ní pẹ̀lẹ́ ó sì jihad ní pẹ̀lẹ́ ẹ̀rí bá ní Musa alayhi salatu wassalam ìgbà tá a lọ fẹ́ rántí fèrè àwọn bíbí àwọn ti yàwó ìpín yẹn ó yàwó ìdíbi gbólẹ̀ fẹ́rẹ̀ lálọ́ alọ́ ní fàhásà rọ̀ fàkínní fànáàdà fàkọ́ọ́lá àná rọ́pò kúmùn àyà ọ̀rọ̀ burúkú tó le ẹ bá lọ́ba jẹ́ ní sùúrù ó yẹ kó wọlé bẹ́ẹ̀ ó kó gbogbo àwọn ará Egypt ju àwọn ará Cairo torí bẹ́ẹ̀ ló ti sọ ọba wẹ̀ nínú ìṣẹ́ ó kó gbogbo olùjọ gẹ́gẹ́ bí ọba eré wẹ́ẹ́ wa gbogbo wọn kó jọ fàdáàdà ibẹ̀ ló ti àná gbogbo wa àná ọlọ́pàá kó mú ilé àlà èmi lórí wa yín tó ga jù. a ah, nígbà tá a lọ wá rí báyìí àgbákò ilé yìí ọyàwó mú ká wà lọ sí wa náà làálẹ̀ ọ̀yà dàda kábà ọ̀yà kàṣà ọ̀yà yóò gbọ́. àlejò musa tó sọ pé wà lọ ó ṣe ìdíjáwó sí àlọ pé wà lọ wọn náà mọ pé ahọ́n mi ò kíyà ọ̀rọ̀ mi ò kíyà bí kò máa ń ká lónìí. haruna ọmọ ìyá mi máa rán òun náà pẹ̀lú mi kó náà já lẹ́bi ó dà sí òun máa mú ti máa ń sọ̀rọ̀ òun ò ní ká fi jẹ̀ fún un. alọ́dẹ ní kò sì tó rẹ̀ ọ̀yà ìwà haruna ẹ̀jọ̀ lọ ẹ̀lọ́ba ẹ̀lọ́ba fìyàwó ọlọ́dẹ lọ́ọ́ yà ẹ lọ síbẹ̀ fàkúlà lẹ́hùn fáwọlán làjìnà ẹ bá débẹ̀ ọ̀rọ̀ ẹ̀lẹ̀ ọ̀rọ̀ tó lẹ̀ ní kẹ́ ẹ bá sọ pé ó lè fi làkà yà wà lẹ́sẹ̀ ẹ̀ débẹ̀ ló sàn ẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀lẹ̀ ó dẹ̀ yà lé wọn. kó làwọn àṣe nígbà tí ó dẹ̀ wá gbọ́dọ̀ bá sọ̀rọ̀ ẹ̀lẹ̀ alọ́ wa ní ká ní ìlú sánà ìlú náà pé dájú lè má nìyẹn gbogbo ajá ti pé àbàdà mẹ́jọ gbà tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó kí la bẹ́ẹ̀ lò lẹ́ni pé ìpínlẹ̀ ẹ̀rí bí àwọn obìnrin wa bẹ́ẹ̀ ìjọ àwọn ìyàwó wa náà àlọ́ òtútù ọmọ ọlọ́tí bó bá ti kọ̀rẹ́ jù á ti kọ̀rẹ́ jù oníkàtí wa ti fún un tí wọn bá gbọ́ láti báyìí láti lọ tó ìpínlẹ̀ ni náà náà ẹnìyẹn. wọ́n ní ọmọ ìyá wa lẹ́sẹ̀ ó ṣe nǹkan tí ò dáa àlẹ́ ti pèsè àkéèsì kò gbà wọ́n ní kí láwọn àti àfilẹ̀ àfilẹ̀ náà torí pé àlágbára láti tọwọ́ yí padà ẹnu ìsọ lẹ́ẹ̀kan èso ọmọ wa èso ìyàwó wa èso àbúrò wa àbúrò mi nǹkan yìí lágbára tó máa ń lélo tòrò kìí ṣe ń dá lágbára tá a lè sọ pé yàrá ṣe ká mú lọ́wọ́ dúró adẹ tí bá sọ̀rọ̀ tó bá wù Allah Ta'ala tó bá padà gbọ́ tí wàá dẹ̀ gbọ́ yóò bá yà rẹ̀ mẹ́ òsì dàda bẹ́ẹ̀ ṣe mọ́ àti lo stéèjì àkọ́kọ́ àbí àti lágbára stéèjì ẹ̀kejì kẹta yókù tá a máa lò á mọ̀ kọ́kọ́ wá yóò padà ìjọba bá tó ráyè àti lè bá sọ̀rọ̀ ó lè wá gbọ́ tó bá dẹ̀ torí bá níbi sọ pé bọ̀rí tún mo yà sírì iná wàlàmùtúbọ̀ àtú mo á sírì wọ́n gbé yín dìde ẹ̀yin tàbí gẹ́gẹ́ bí ẹni tó máa ṣe ìdẹ̀kùn rẹ̀ wọn gbé ní ilẹ̀ tó máa ní àwọn ìlà àwọn àníkàlọ́ àmọ́ tètè ká lù nígbà tó ti gbọ́ ẹ̀yin bọ́dà ẹja lọ lù ara ọ̀ ẹ̀sìn lẹ̀ yóò bá gbọ́ lónìí gbọ́ lọ́la yóò wà dẹ́gbọ́ títí bá ka má ó sì rẹ̀ nìyẹn sígbà tó ká wà àlọ́ gbọ́ ilẹ̀ tó máa ṣe ìdẹ̀kùn fáwọn yẹn kò gbọ́ ilẹ̀ tó máa ní àwọn ìlà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله السلام عليكم ورحمة الله وبركاته gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn ọkọ ọmọ lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tàbí lówó lọ́ba àbí sẹ̀sìn wo àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wọlé ti pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàtọ́ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda ẹgbẹ́ kẹgbẹ́ ó dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà kànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni. david hood quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀ lẹ́. tàgbàtọ̀ dọ́tọ̀ kùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúnnáre láòyè road five masfala yana bikẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. telephone zero zero eight five two three seven seven five seven seven WhatsApp number zero eight one one zero six three nine three six six ǹdẹ́ lọ́gbẹ̀kọ́ mẹ́.